náà ìfẹ́ gbọ́ bẹ́ẹ̀ lórí rédíò ní lórí social media náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn màtájìdò wa nípa ọlá tí ń bẹ fún orúurú àti títọ́ ọmọ òrukàn pẹ̀lú àmójútó àwọn okó abẹ́ ọlọ́run aláṣùbọ́nà wàtàrà ọlọ́mọṣẹ́ ìbánisẹ́ nírọ̀rùn fún àwọn dókítà wa kí ọlọ́run kó jẹ́ kí àwa náà lè gbọ́ wọn yé ọlọ́láhìláhìlọ́lá fọ́dọ̀ yẹ̀sọ̀. bákan náà wọ́n ní àwọn díìsì wà níbí tí àwọn èèyàn kó wá nípa ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi tí àwọn dókítà wa ti ṣe àti àwọn pẹ́rà èyí tó ṣe pé wọ́n ti tẹ̀ so àwa tí abáláǹfààní sí wọ́n máa kó káàkiri ní àárín wa níbẹ̀ tí wọ́n bá padà yá tí ọlọ́nkọ́ ṣàánú gbogbo wa náà. Deus الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لن تسي ọjọ́ kẹtàlélógún nínú oṣù ṣàbẹ́ẹ̀n ìjọra fourteen forty tó ṣe dídé ìjọ kejìdínlọ́gbọ̀n nínú oṣù April míládì two thousand and nineteen ní ìlú Ṣakí níbí táà máa bára wa sọ̀rọ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú ọmọ òrukàn àti ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn opó. àkọ́kọ́ ọmọ òrukàn jẹ́ rí yẹn pọ̀tọ́pọ̀tọ̀ náà kájẹ́ ni tó so yí pé yóò máa dẹkùn pa. kàkà bẹ́ẹ̀ ẹsẹ̀ ló yẹ kájẹ́ ni tó so pé ọmọ òrukàn á máa dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ ni. nítorí bá méjì kọ́ apá kan nínú àwọn aṣíwájú wa rere àwọn ló pàkíyèsí wa pé ká ṣọ́ra o wọn àti jẹni tí ó máa pa ọmọ òrukàn lẹ́kún wọn ní iyyakum wa dam'ata al-yatim wa da'wata al-mazlum fa innaha tasri bil-layli wan-nasu niyam. ẹni ẹ sọ̀rọ̀ níbi à ń sẹkún pọmọ òrukàn ó fi wá ń somijé lójú ẹ sì sọ́ra o fún ìpè ẹni tá a bá ṣàbòsí sí nítorí pé ìpè ẹni tá a bá ṣàbòsí sí yẹn òru ló máa fi ń rìn ní ìgbà tí àwọn èèyàn bá ti sùn kalẹ̀. akramakumullah ọmọ òrukàn àti opó ṣáájú ká tó sọ. So, ohun tó ní í ṣe pẹ̀lú ìkíní kejì wọn. àbùkátà láti máa ta lọ́mọ òrukàn ta sì ní opó. ọmọ òrukàn nínú òfin ṣẹ̀ríyà oná ìlànà tó ṣe é pé man mata abuhu wa dúnà sẹ́nà lùbọ́lọ́ gbogbo ẹni tó ti pé bàbá rẹ̀ kú ní ìgbà tó ń wà ní kékeré tí ò tí ì dàgbà tó ọdún àti bàlágà ẹni tó bá rí bẹ́ẹ̀ náà ń pè lọ́mọ òrukàn nínú àwọn èèyàn. ọmọ òrukàn yìí. Ona náà lẹni tá a fẹ́ sọ̀rọ̀ bá ta ni wọ́n ń pè ní opó òun náà ni gbogbo obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ kú ó fi sílẹ̀ ẹni tọkọ kú ó fi sílẹ̀ lọ òun ni wọ́n ń pè ní opó. eléyìí túmọ̀ sí wípé ìyá ń bẹ bàbá ti kú ìgbà tí bàbá ẹni sì kú sí àti ìdàgbà bàlágà ọmọ òrukàn ni wọ́n pè yàn. kódà kó ṣe pé ìyá rẹ òun náà lẹni tí ń tọ́jú rẹ òun náà ni ẹni tí ń gbé ìjà àti ìmú rẹ. òun lẹni tí ó ń gbé ètò nípa ẹ̀kọ́ rẹ̀ tí bàbá rẹ bá fi lè kú ṣáájú kó tó di pọ̀ bàlágà ọmọ òrukàn ni wọ́n pè ọ́. ọmọ òrukàn lọ́dọ̀ àwọn èèyàn nìyẹn yàtọ̀ sí àwọn ẹranko gbogbo ẹranko tó bá jẹ́ pé ìyá rẹ̀ kú kékeré. ìyá rẹ̀ kú nígbà tó ń wà ní kékeré ó ní wọ́n ń pè ní ọmọ òrukàn láàrin àwọn ẹranko tàwọn ẹranko ní í ṣe pẹ̀lú ìyá tàwọn èèyàn ní í ṣe pẹ̀lú bàbá ìdí títí wá fi ní í ṣe pẹ̀lú bàbá títí ẹranko fi ní í ṣe pẹ̀lú ìyá òun náà ní pé bàbá òun náà lẹni tí òfin ẹ̀sìn Islam tó ní kó ṣe ìtọ́jú ọmọ rẹ̀ wọn lọ gbọ́dọ̀ mójútó ọmọ láti ìgbà tíyàwó rẹ̀ bá ti bímọ nípa gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìnáwó àti ìtọ́jú ọmọ ọ gbọ́dọ̀ fífi pa ọmọ ẹ ọ gbọ́dọ̀ fìyà jẹ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọ gbọ́dọ̀ jẹni tí ọmọ wà kísà káàkiri ọmọ rẹ̀ ò sì gbọ́dọ̀ jẹ ẹni tó ṣe wípé òun ò ní kọ́ ẹ̀kọ́ tí gbogbo tí gbogbo àwọn ọmọ yòókù ń kọ́. ìwọ bàbá ojúṣe rẹ ni kó o mójútó lé rẹ kó o tọ́jú ọmọ rẹ ní ìbámu pẹ̀lú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátá gbogbo yín pátá láti nkata léèrè nípa nǹkan tá a fún dajẹ jẹtí eléyìí bá yé wa ajá ike ọ̀pọ̀lọpọ̀ bàbá ló wà láyé ọkàn bàbá lásán lórúkọ ọ̀nàgíjẹ ni nítorí pé kò mójútó lé kò tọ́jú ọmọ ìyá lóyún ọmọ sínú ó tó bí jáde ọ̀dọ̀ ọmọ kò sí ń tọ́ka bàbá yìí ìtọ́jú ọmọ rírí ọmọ ó ní kò sí ń tọ́kùn pẹ̀lú lẹ́yìn àwọn kan fi àwọn ọmọ wọn sílẹ̀ fún àwọn ìyàwó wọn láti tọ́ àwọn míì àwọn tiẹ̀ fọ àwọn ọmọ wọn sílẹ̀ fáráyé láti bá wọn mójútó wàlà hawla wàlà quwwata illa billah. eléyìí tó túmọ̀ sí pé lópin ìgbà tá a bá jẹ́ mùsùlùmí tá a sì máa gbọ́ wa ń tẹ̀lé òfin ọlọ́run nínú islam ìtọ́jú àwọn ọmọ wa kò sí lọ́wọ́ àwọn ìyàwó wa nínáwó lé àwọn ọmọ wa lórí kò sí lọ́dọ̀ àwọn ìyàwó wa wọ bàbá ìwọ ọkọ ọ̀nà àlélẹ́ ìjọ́ra yẹn lórí rẹ pé kó o máa ṣe ìdí nu tó fi jẹ́ pé ńjọ́ tó o bá kú tó o bá sí má àwọn ọmọ tó o bá fi sílẹ̀ kéékèèké ṣáájú kó tó di fún ọ̀bàlágà àwọn náà nírú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àwọn ló ní í ṣe pẹ̀lú torí àwọn lọ́mọ òrukàn ẹ̀rí ẹranko tiẹ̀ ìyá lásán ló mà ẹranko àmọ́ bàbá rẹ̀ ẹ̀rí pé tí ọmọ adìẹ tẹ́ẹ̀bà rí ẹ̀yìn ìyá rẹ̀ lẹ́sìrì kò bá sì jẹ́ pé pẹ́pẹ́yẹ ni iwájú rẹ̀ lẹ́ẹ̀bà àwọn ọmọ rẹ̀ àgùntàn ni màálù ni ràkúnmí ni àtàwọn ẹranko gbogbo ẹ̀rí bá àwọn ọmọ wọn tẹ̀lé wọn lẹ́yìn ìyá ni wọ́n máa tọ́jú wọn ìyá ni ó máa dáàbò bò wọn níbi gbogbo ewu ìyá ni ó sì máa wá gbogbo ní ọba tí wọn láǹfààní wá fún wọn ìyá wọn òun ni ìyá àti bàbá àti wọn ìdínú lábẹ́ òfin wọn ní tí ìyá ẹranko bá fi lè kú ṣáájú kẹranko yẹn ó tó tójú bọ títójú bọ ọtẹ ẹranko èsì pọ bàlágà tó náà bá fi dá dúró tí ó fi lè máa dáwọ́ oúnjẹ fúnra ara rẹ̀ tí ìyá rẹ̀ bá ti kú láti ìgbà tí ò tí ì tó lè máa dọ́njẹ wá fúnra ara rẹ̀ láti ìgbà tí ò tí ì tó lè máa wá ààbò fúnra ara rẹ̀ wọ́n á máa pẹ̀lú ọmọ ẹranko yẹn lọ́mọ òrukàn. kẹ́bà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe fi hàn wá nínú hadithi kullu mawludin yuladu ala al-fitra. فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه pé gbogbo ọmọ pátá òun náà ni wọ́n bí lórí àdámà pé ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n bàbá àti ìyá wọn iná ni máa yí wọn padà tí wọ́n fi di Yahudi àbí tí wọ́n fi di Nasara àbí tí wọ́n ti fi di abọ́gibọ̀ ọ̀pẹ abọ́ná ní ìparí àdébìyẹn. nínú rìwáyà kan anabi sallallahu alayhi wa sallam ó ní gẹ́gẹ́ ti ṣe ma bi ma rẹ̀ gbẹgbẹ yóò bi bákútà ti ṣe bi ma rẹ̀ tó ṣe pé yóò bí lẹ́ni tó ṣe gbé ẹsẹ̀ rẹ̀ ń bẹ lálàáfíà ṣùgbọ́n ìyá náà ni padà rọ lẹ́sẹ̀ ìyá náà ni padà rọ ọmọ sọ pé bàbá ni padà rọ ìyá ni ó padà rọ lẹ́sẹ̀ nítorí pé ẹyìn ìyá rẹ̀ náà lẹ máa rí gbogbo gbà ìyá ni ọmọ gorí pèpéle oní ọmọ gorí gègéle oní ọmọ gbọmọ gorí òkúta léyìí tó ṣe é pé ó lè jẹ́ pé òkúta yẹn dàgbà tó nǹkan ṣùgbọ́n tó lè gbani dúró fún ìyá ṣùgbọ́n ọmọ ẹranko ò ní rí pé yọ òun lọ síbi kan fóun náà má tẹ̀lé tòbí tó náà bá ti ń bá ya rẹ gorí gègéle tí ń bá ti ń bá gorí òkúta tọ́ga ó ṣeé ṣe kókùtà ọ̀yọ́ tókùtà bá yọ wọ́n wàá yọ ṣùgbọ́n ẹsẹ̀ ọ̀wọ́ àdà ní ìgbà tẹ́sẹ̀ ìyá ń bẹ lálàáfíà àdéhùn ìdí ọ̀kan nínú àwọn ẹ̀rí tí ń ṣàfihàn fún wa pé ìbáṣepọ̀ àwọn ẹranko pẹ̀lú àwọn ẹ̀yà wọn òun la máa àmọ́ bàjẹ́pọ̀ pẹ̀lú bàbá kan à kọ̀ wọ́pọ̀ ọbẹ̀ má sí. torí ẹ̀ tí ìyá ẹranko bá kú ní ìgbà tí ẹranko ò tí ì dàgbà ni wọ́n máa ń pe ẹranko ní òrukàn. ẹ rí ọmọ òrukàn kí ló dé tá a ní aliyetim torí pé bàbá kan tọ́jú rẹ̀ bàbá yìí olóńkéta fún un bàbá tí ò ní fẹ́ kí ebi ọ̀pọ̀ mọ òun kò ní fẹ́ kó ń gbé ọgbọ́n mọ òun kò ní tẹ́ lọ́rùn pé ọmọ àtòun ni wọ́n máa rìn òwò káyé àbí ni wọ́n máa wà kísà káàkiri bàbá tó ṣe wípé gbogbo ń tọ́ ni wọ́n fẹ́ ká pọ̀ nǹkan mọ wọ́n fẹ́ ká pè tí ọ̀dà tó lòún jẹ bàbá tó ṣe wípé. ẹ̀kọ́ tó tó yè kóró yọ ọmọ asánà rẹ̀ fọ́mà rẹ̀ nínú èso ṣe pé bàbá tiẹ̀ gan ó lè má láǹfààní àti rán náà lọ sírú rẹ̀ nígbà ayé rẹ̀ bàbá tó ṣe pé gbogbo ní tó bá dá tí ó dùn tí gbogbo ọjọ́ ayé bàbá tó ṣe pé gbogbo ìbànújẹ́ ọmọ. ìbànújẹ́ ni na ọmọ pàdánù òru rẹ̀ nbọlọ tún á kù tá a bá ti rí bàbá tó ti kú mọ́ ó ti lọ ó ti lọ nìyẹn ẹni bá ti kú ìgbàdé tún ti jọ ọgbẹni alùkìyàmà ẹni pa àwọn Yorùbá kan alára àwọn náà gbọ́n púpọ̀ wọ́n ní ẹni tó ti kú ó ti di ó tún dárin náà kù ó dojú àlá ó dojú oorun ó tún wá dojú ọ̀kan yìí ká tó tún fojú kara ẹni jẹ́ ẹjọ́ pàdé lójú àlá tẹ́ ẹ pàdé lóòótọ́ ni ẹni tó fi kójú oorun lẹ́tijọ́ pàdé ẹ pàdé òdìjọ́ ọ̀gbẹ́ni alùpùpù bí kẹ́nìkan ti torí pẹ́nìkan kú kọ́ wa sọ pé ikú tó pa lágbájá yìí òun ò ní jẹ́ kó lọ bẹ́ẹ̀ àwọn ó tún pàdé lọ́nà náà bá kú kú fò sẹ́rẹ̀ lọ́ba kú nbọ wọn ti pàdé ó ti jọ pé nàlùkìyàmà ní ọjọ́ tílẹ̀ ọ̀lànà sẹ́ni tó ti kú ọ̀jáde láti wá pàdé ọlọ́wọ́n ọba ọba gbogbo àgbáńláyé ọba tí òsì sì rò fún ní kálukú táwọn ọmọ àlìjẹ́nà ọlọ́sẹ̀ àlìjẹ́nà kọlọ́njá àjọ kan nínú wa táwọn ọmọ náà lọ sínú náà kọlọ má fi sàdánwò fáwa wọn á ní ẹ àwọn ọmọ báwọn ti lè pàdé tẹnìkan bá ti kú ojúbọ kan wà nílùú àwọn tó yẹ pé táwọn bá lọ ọbẹ̀ táwọn bá lọ pòkú gbogbo òkú táwọn bá fẹ́ pè lọ́jọ́ kan pàtó nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ àwọn òkú a máa dáhùn ìrọ̀ lásán bí bàbá tiẹ̀ dáhùn bó o wá lẹ nìkan ṣe dáhùn fún wọn. ebi yorùbá náà sọ pé táwọn bá pòkú ní pópó àlàyé ní dáhùn irọ́ lásán wọn kàn tara wọn jẹ ń bẹ̀ wọn. ẹni tó ti kú ti kú ti lọ ìbànújẹ́ ti dorí ọmọ kodò ọmọ òní bàbá má bàbá tí wọn máa fa ní tẹ̀tẹ̀ bàbá tí wọn máa mú ni jáde bàbá tí wọn máa mú ni káàkiri bàbá tí wọn máa kọ́ ni lọ́gbọ́n lórí ọgbọ́n bàbá tí bá ní dín agọ̀ bàbá tó ṣe é pé yóò dìka lóye bàbá tí ó ṣe wá lẹ́ni tó ṣe pọ́ márùn bàbá yìí ti lọ tí ọ̀pọ̀lọpọ̀ kò ní mú orí ńlá tó lọ sí fún lára bàbá àtìyá tọ́lọ̀ ń kọ pé kọ́ ọmọ rí nìsín ó dijọ́ tí wọ́n bá lọ níjọ́ tí ẹni rẹ̀ bá kú níjọ́ náà lọ́pọ̀lọpọ̀ máa ń mọ iye wa. سيذكرني قومي إذا جد جدهم وفي ليلة ظلماء يفتقد البدر أو يامي وأنا سيميو tàbí wàhálà wọn tọba lékè tọba lékèlè tó dópin ha tọba ké lágbájá ń bẹ ni tọba ké lágbájá ò tí ì kú ni nǹkan yìí bá ti rí báyìí wọn nítorí pé ńgbà tí ilẹ̀ bá tọ́ bá sùn tókùn kan bá bolẹ̀ pérégede ìgbà náà làwọn èèyàn máa rántí òṣùpá bàbá ti kó ọmọ yìí nǹkan ńlá sí o àdáwò ńlá bá ọ̀sẹ́ni náà máa tó lè dípò bàbá rẹ̀ nítorí pé màá ṣe bàbá kan ò lè jọ bàbá láéláé ọmọ òrukàn nìyẹn táwọn bá ń sọ̀rọ̀ ọmọ òrukàn nínú Islam irú àwọn eléyìí la gbà lérò èsì pé àwọn ọmọ òrukàn afọpọlọrọ ilé ìdúró wọn pọ̀ bàjẹ́ láwùjọ tiwa yìí tó máa sọ pé kó àwọn ọmọ òrukàn wa ọ̀pọ̀ ẹ̀mọ́yé ọmọ tó ní bàbá ni wọ́n kó wa kí ló dé pé ìfọmọ alágbádá lélẹ́yìn ọmọ àtàmẹ̀dò lélẹ́yìn dóòlà la máa ń bàbá eléyìí wọn ní ti ṣe wí náà ni ṣùgbọ́n kí láǹfààní bàbá tó ṣe pé ọkàn wà lásán náà ni kò rí nǹkan kan ṣe fáwọn ọmọ ń dáadáa láfíríkà tí wàá mi gbogbo ọmọ tó ní bàbá wọn kó wa ló kọ pa àwọn ọmọ òrukàn ni wa nítorí pé àwọn bàbá ò sójúṣe a sì dúpẹ́ bọlọ pé gbogbo ẹni tó bá pè ní bàbá ń sa kébì wọn lè máa sójúṣe fa àwọn lẹlẹ débẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kálukú ọ̀dà o àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ wọn lọ́pọ̀lọpọ̀ náà bàbá bàbá àfẹnitọ́lọ́ ń sànú inú wọn mọ̀ kọ́ lọ́wọ́ bí àwọn léèrè tó bá di dọ́gbìn dà kìyàm. wọ́n ní ọ̀pọ̀ ẹ̀mẹ́yà àwọn bàbá bàbá láti dá àwọn ọmọ dá àwọn ẹ̀yà wọn. ọ̀pọ̀ ẹ̀mẹ́yà bàbá bàbá láti dá àwọn ọmọ dára wọn. wọ́n ní bẹ́ẹ̀ bá tilẹ̀ sí ẹ máa ṣe. àwọn ti bí iná tó dálágẹ mọ́ńkọ́ wọn ló ti bí máa rẹ̀. àìmọ́jọ́ ó kù àwọn ọmọ ọ̀ka wọn. síbẹ̀ lọ yẹ kó rí kọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ akramakumullah tí wọ́n bá yẹ ẹmọ́ ọmọ òrukàn wá láfíríkà wọ́n tún lè kó àwọn ọmọ kan wá tọ́yẹ́ bí àwọn ọmọ tí wọ́n bí gbọ́nà zìnà àwọn ọmọ tí wọ́n bí gbọ́nà zìnà yẹn wọ́n wá ẹni tí wọ́n fẹ́ lẹ́mọ́ wọn ò rí lẹ́mọ́ àbálọ àbábọ̀ àwọn ọmọ yìí padà dẹni tó ṣe pé wọ́n lé ọkọ̀ mọ́ ti bàbá àyà wọn tó bàbá àyà ti wá kú nígbà tí bàbá àyà kú. wọ́n á kóró àwọn ọmọ náà wọ́n á ọmọ òrukàn nu ọmọ òrukàn báwo àwọn eléyìí ẹ̀sọ́ ọmọ òrukàn ọmọ ẹ̀sìnà làwọn àbí àkọlé mi làwọn ọmọ ẹ̀sìnà ni làwọn eléyìí àwọn eléyìí ọ̀wá bẹ́ẹ̀ ọmọ òrukàn torí ẹ̀ akramakumullah táwọn á obìnrin tá à ń pè lókúta a ní tó ti ó fi sílẹ̀ ẹni tọkọ kú tó fi sílẹ̀ lọ yìí ó lè ọmọdé kékeré ó sì lè jẹ́ pé kò ì tí ì jù ó sì lè jẹ́ ìyá arúgbó kùjọkùjọ àwọn ńṣe ni wọ́n bọ́ sábẹ́ wọn ẹ ràn wọ́n lọ́wọ́ tó bá ṣe pé àti ọmọdé àti ẹtí wọn à ní ọ̀nà kan tí wọ́n máa tọ́jú ara wọn àyàfi ká fọwọ́ ràn lọ́wọ́ ká fi sọwọ́ sí wọn. àwọn obìnrin wọn yẹn èyí ti ṣe pé wọ́n tún lọ́kọ míì nítorí pé ńgbẹ́rún bá ti lọ́kọ míì wọ́n ti kúrò tí lábẹ́ fún wọn má pé ẹni tó ọkọ. òun náà nìkan máa ṣètọ́jú rẹ̀ àti jíjẹ àti mímu àti tíyàwó ọwọ́ sọ́run àti ibi tíyàwó máa gbé ọ̀ràn àyàn ni lórí ọkọ àwọn obìnrin yóò lọ́kọ má àwọn ọmọ wọn ni wọ́n jókòó tì àwọn ọmọ wọn ni wọ́n ń tọ́jú torí ẹ̀ kọ̀ wá rọrùn kọ̀ wá rọgbọ lábẹ́ òfin ọlọ́run ẹ̀yẹ ká máa ràn wá lọ́wọ́. ẹ̀yẹ ká lẹ́ni tí wọ́n máa kún wọn lápá lọ́nà tó ti pé yóò ní jẹ wọ́n wọn ò sì ní jẹ́ni tó ṣe wípé ìrònú ọ̀padà wá sọ àwọn náà di dàkúdà eléyìí pàtàkì púpọ̀ ṣùgbọ́n tó bá ṣe irú àwọn obìnrin tá à ń sọ fífi ọkọ wọn kú yìí báyìí ọmọdé kéékèèké ni ọkùnrin àbí wọ́n ti ẹ̀sìn dàgbà wọn ò tí ì dàgbà lù wọ́n ń bùkátà ọkùnrin eléyìí tó ti àti ìrànlọ́wọ́ tá a sì fún ọ ní fún ọlọ́kọ̀ míì ẹ má sọ wọn jẹ ẹdùn arìnlẹ̀ ẹ má sọ wọn jẹ níjọ́ àjòkò kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tí wọ́n máa retí pé kẹ́ ẹ máa rún lọ́wọ́ wọn ní lọ́kọ̀ míì mà pé kíni tí ìrànlọ́wọ́ lè dípò ọkọ̀ jù irú àwọn eléyìí ẹ bá wọn wọ́kọ fún ọlọ́kọ̀ míì irú ẹ̀ ike ń ru wọn wọn wà nílẹ̀ ọkọ wọn ti kú ẹ san gbogbo ọ̀nà láti rí pé ẹwẹ́ lomi fún wa eléyìí jẹ́ ọ̀fẹ́ wọn torí ibi tó rí wà nù wọn ò bá jẹ́ pé wọn ò tí ì bímọ wọn ò bá jẹ́ pé wọn ti bímọ ẹlòmíì jẹ́ ọ̀fẹ́ wọn ó lóore fún wọn ju kó jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ lọ wọn máa wá jókòó ṣe zina wọn máa jókòó ṣe ránù a'udhu billahi minash shaitanir rajim mọ́nà àti tó bá ti gbó tó fi pé àwọn gangan fúnra ara wọn àwọn náà nídìí àti nísinmi wọn bùkátà àti rẹsẹ̀nà wọn ò sì ní bùkátà kan tọkùnrin kan lọ má irú àwọn eléyìí àwọn jókòó wọn jókòó tí àwọn ọmọ wọn nǹkan ọ̀wá sẹnu rí nípa jíjẹ mímu àti gbígbọ́ bùkátà lọ títí irú wọn láláì lọ́kọ sí Islam tó ní ọyẹ kẹ́ ẹ máa ṣèrànlọ́wọ́ fún. bàbá wa rí ẹni tí ò ti dàgbà jù náà ó lóun fẹ́ jókòó ti àwọn ọmọ òní tún fẹ́ máa ṣe làálà wàhálà míì mà òun náà aláìlọ́kọ tí ìsìláàmù gbà tí ọba ti ní jókòó máa rọ ọmọdé kékeré pínrín sí tọkọ rẹ̀ wá kú tó fi lẹ̀ báyọ̀ ti bí ọwọ́ á sọ pé wọ́n fẹ́ lọ́kọ mí mà òun sì múra òun lọ́wọ́ òun ní sèrànù òun ní sèrègbè wọ́n máa tọ́jú àwọn ọmọ ni ànígbà bẹ́ẹ̀ ká ṣe ni pé ká jẹ́ kọ́ lọ́kọ mí nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ ń la ṣẹ̀fọ́ọ̀nì máa ránṣẹ́ yóò rìn sí lórí jọ́kan fún wọ́kùn nígbà tí ọba wa ń wọ́kùn tẹ́lẹ̀ yóò dàbí tí máa ríra ní wọ́n á ṣe sùúrù wá lọ́kọ. lóòrò wọ́n ti gbá ti bàbá alágbádá jù èrò pọ́kùnrin mi tún bẹ láyé má tó lè dàbí rẹ̀ irú ọlọ́ọ̀ni ò sí irú èèyàn pọ̀ jọjọ ọjọ́ lọ ọlọ́kọ mi kan gba kámú káti ẹ̀pẹ́ lómi náà tó fẹ́ ọ̀dà alágbọ̀n fi tọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ dá sí òun tó lè dá tọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ lọ lágbọ̀n fi tó náà kú díẹ̀ káàtó sí bọ́lá wọn bá ti ṣe dá àwọn ọmọ èèyàn nìyẹn àwọn eléyìí làwọn obìnrin tí ọlọ́kọ tí islam ní kẹ́ ràn lọ́wọ́ àmọ́ ń gbà bá sọ fún wa pé abẹ́ àwọn obìnrin tí ọlọ́kọ wọn wọn wá abẹ́ máa ṣèrànlọ́wọ́ fáwọn aláìlọ́kọ tó ṣe é pé dàbí ẹni pé wọn rọ́wọ́ mú lọ sẹ́nu pé ti wá ń bì ọgọ́rùn obìnrin lọ́wọ́ àlẹ́ òde ọkọ wá wọ́n ń ran obìnrin lọ́wọ́ àwọn àwọn obìnrin tó wà lé ọkọ àlóbìnrin tí ọlọ́kọ má tọkọ ti kú kìí ṣe obìnrin tó lọ́kọ tọkọ kọ ọlẹ̀ kìí ṣe obìnrin tó lọ́kọ tọkọ kọ ọlẹ̀ kìí sì ṣe obìnrin tó wà lé tí ọlọ́kọ tí wọ́n ní ọlọ́kọ tí ọlọ́kọ tóbi di gbogbo kalẹ̀ eléyìí ẹ̀sà láìlọ́kọ nítorí pé aláìlọ́kọ dáwà ń sọ̀rọ̀ ní ìsìn ó lẹ́ni tí ọlọ́kọ látàrí kọ́kọ́ kú ọwọ́ àjọpọ̀ táwọn obìnrin kan bá wá yọjú àwọn lọ́kọ wọn lọ́kọ bí aláìlọ́kọ ni ọkọ tó ṣe é pé ọmọ tọ́jú aya ọkọ tó ṣe é pé ìyà burúkú ní fi ń jà wọn ọkọ tó ṣe é pé àwọn kan wà lọ́dọ̀ rẹ̀ fún yàrá náà ni ẹ ràn wọn lọ́wọ́ jàre Ọlọ́run ràn yín náà lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n lè ràn yín lọ́wọ́ ọmọ wọn kìí sì ràn lọ́wọ́ tẹni tọkọ kú fún. wáyé o gbogbo àwọn ọkọ ojúṣe yín ni o kẹ́ ẹ tọ́jú àwọn ìyàwó yín ọ̀tọ̀rìmọ̀ òhún ẹ máa fún àwọn ìyàwó yín lóúnjẹ wàásù òhún ẹ dáṣọ sáwọn ìyàwó yín lọ́rùn wọ́n fẹ́ràn lẹ́wọ̀n nàlmẹ́sáàkì ẹ pèsè ibùgbé fáwọn ìyàwó yín eléyìí nàmbà túláàsì ní kẹsì nàmbà fẹ́ wọ́n á sọ pé wàá máa try láti rẹ̀ lùbọ́lé wàá sì máa gbìyànjú láti rí gbẹ́lá fún wa lé báńkì kí ìyàwó náà máa gbọ́ bẹ̀ torí gbé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ká fọwọ́ wẹwọ́ ọlọ́wọ́ bí ma tá ń lọ́wọ́ ọ̀ra nù kò ní má láíláí lágbà tọ́jú ìyàwó rẹ̀ ìwọ́ iná ìlọ́kọ wọ́n sì ní bàbá tó bàbá ọmọ ṣe àbùkátà láti ránṣẹ́ pàlákàrà àti fẹ́ ìyàwó ọ̀tẹ́jọ́ àti tọ́jú ilé lóṣòro ó wá ń pè ọlọ́kọ ìyàwó wọn náà fẹ́ fìlà ọkọ̀ wọn dá káràdì ọlọ́kùnrin lẹ́ ń ké sí irọ́ lásán ààbọ̀ ọkùnrin kọ́ ìwọ́nù ó lè tọ́jú ilé ìyàwó gbọ́ kakalẹ̀ wọ́n tún rárá fi pamọ́ sí tó bẹ̀rẹ̀ sí ní pẹ̀sẹ̀ lójú ìyàwó ó bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀sì rẹ̀ kí ló dé tẹ́lọ̀ rẹ táwọn ẹlẹgbẹ́ rẹ máa fi sínú oúnjẹ kọ́kọ́ wọn ni àà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ karambani tí ọmọ yẹn tẹ́ ń tèlù bọ́ wọ́n tún dáka wọ́n ro kàkà lẹ fún wọ́n tún fi pamọ́ sí kíkọ́ kó orí nǹkan fi òkèlè wa sọ pé tọ́kì ẹran adìẹ ń ń lé òsì wàá ń gbé àmàlà lásán kalẹ̀ fún irú bí ọ̀nà ṣe ń ṣe síyàwó rẹ̀ ní kọ́lọ̀ nǹkan jẹ́ kí àwọn ọkọ ọmọ rẹ̀ mi ló ṣe sí wọn tẹ́sà mìíràn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sà ni ó tilẹ̀ tó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìkàmọ́tù làwọn sáwọn ìyàwó wọn àwọn ẹni jẹ́ pé àdánwò burúkú ni wọ́n jẹ́ fáwọn ìyàwó wọn àwọn ìyàwó ò ní dùnú lọ́dọ̀ wọn ọwọ́ jíjẹ yí báyìí ó di nǹkan tí ò ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin yọ lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣe gàrí yọ bá wọn bẹ́ẹ̀ gẹ́ níye lójúmọ́ kan bóyá lórí wàzú mẹ́ta ìyàwó yẹn ni ó tún wá wálé bóyá gàrí ló ná ọ́ra wálé tí ìjẹba tọkọ ni ó tún kọkọkọ subhanallah nínú àṣà àwọn yorùbá yìí problem wà mẹ́ gan àmọ́ òrùpàṣà ń padà bàjẹ́ náà ní kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó fi ti fẹ́ yàwó báyìí ọ̀ràn báyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ń bá sọ̀rọ̀ ẹ lọ́lé ọkọ láwọn fẹ́ lọ ìmọ̀dá wọn rí wàhálà táwọn ìyá wọn fojú wò pé àwọn náà káwọn náà lọ gbéra wọn sínú wàhálà ni ìdínú nígbà tí wọn sọ bẹ́ẹ̀ nìkan tán níyàwó rẹ̀ bímọ tán lọ sọ́sìpìtì ọ̀rẹ́ ni ẹ̀yin náà tó bá sọ pé ìyàwó yìí bímọ bó lẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ sọ pé obìnrin náà àbọ̀kùnrin àbọ̀kùnrin náà àbọ̀bìnrin bó lẹ́ẹ̀ máa sọ lẹ́yìn ṣé obìnrin lẹ́kọ̀ọ́kọ́ wí ni àbọ̀kùnrin ah because everybody prefer male ọkùnrin ní kálukú wa lèmọ́tọ́ ẹ̀sìn máa ń tẹ̀ máa ti bá àwọn obìnrin kálukú òní wá fẹ́ bí ọmọbìnrin wọ́n sọ pé àwọn obìnrin máa àbáríkà àbáríkà àbáríkà àbáríkà tọkùnrin ní àbóbìn wọn ni à ìyá la bí ó ìyá la bí ó lọ́dà òbúrú mọ̀ ń bọ̀ ẹ ẹ lọ pé ká wò ó yẹ ká pèpè ọ̀fọ̀lẹ́ ká pèpè rẹ̀ sí létí kó tó ó ní mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ni àbá wọn ò rábọ̀ rẹ̀ mọ̀ ó ní kíni àbúrò tí àwọn rẹ̀ bí máa bẹ̀rẹ̀ kínní ó tún bí máa bẹ̀rẹ̀ kejì ó bí máa bẹ̀rẹ̀ kẹta ọwọ́ ayé àgájì lórí oyún ẹlẹ́kẹrin ó ní sọ bá bí yẹ dà sọ bá bí yẹ dà ó ti bí yà rẹ̀ dà wọ́n bí yà rẹ̀ dà lónà ẹ̀sẹ̀ bí dáadáa ọwọ́ ní sọ bá bí yẹ dà kó gbé obìnrin lọ́tẹ̀ wọ́n gbà subhanallah ọlọ́run aláàánú lóbìnrin bá sì bí ọkùnrin ní ó ní ah àtẹ̀kùn ti sẹ́ mistake pọ̀ tó bá pọ̀ ọmọ kejì náà ọmọ kẹta mo bá yọ àdá sí ọmọ ọba yí padà kọ́ bá dọ̀pọ̀ nù subhanallah akramakumullah ẹ máa gbé ọ̀pọ̀lọpọ̀ tó máa fẹ́ yàwó tán ìyà burúkú ni wọ́n fẹ́ fún wọ́n á pa àwọn ìyàwó wọn fún ìyà wọ́n á pa àwọn ìyàwó wọn sílẹ̀ ìyàwó náà máa lọ sókè sódò òun máa ṣe wàhálà oríṣiríṣi ọkọ wa jókòó kalẹ̀ bí àwọn aráàlú kan tó ti kó àwọn obìnrin tí wọ́n ní máa ṣiṣẹ́ àwọn ọkùnrin wọn nà tẹ̀gbálájà ni kò yẹ kó rí bí akramakumullah ó yẹ kí gbogbo wa kárí pa sojúṣe aláàánú lọlọ lẹ́yìn bá fi lè ń gbìyànjú ẹni táwọnà lẹ́yìn bá fi lè ń gbìyànjú ẹni sàfẹkùn dẹ máa ná nínú lẹ́yìn ṣùgbọ́n gbà téèyàn bá ti sojúṣe yín ẹ pé nǹkan fẹ́ nǹkan ò ní rí nítorí pé lójoojúmọ́ tilẹ̀ bá ti má ní méjì nínú àmọ̀lẹ́kọ̀ ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ lọ pé Allahumma. أعط ممسكا خلفا وأعط ممسكا تلفا يوالا ẹni tí bá ń ná tó fún máa fi mí rọ́pò ìwọlọ ẹni tó bá pa akánamọtọrọ tó di wọn mọ tiẹ̀ tí wọn máa ná ìparun ni kí wọn máa fi fèsì dúkìá rẹ̀ akọrọmọkọmọlá lásán kọlọrọ rẹ̀ jọ bí ìgbà tí wọn ti gba Sunday lọ́wọ́ rẹ̀ wọn gbé sátidé lé ọ lọ́wọ́ ìyàwó ti gba ṣòkòtò ń di rẹ̀ ó ti gbé yẹ̀rì jọ ń di ńgbà tó ọmọ sojú sí ìyàwó ló ń sojú sí ìyàwó ló ń tọ́jú lé ọlọ́run bá wa ń bùkún ìwọ ń kọ́ àwọn ń tálákúta àìní ó ń gorí kò sí lọ́dọ̀ rẹ nígbà tó ọmọ bó ti ṣe lè tọ́jú ilé ara rẹ. àwọn fámìlì rẹ táwọn bá wá wó sùsùn wọ́n máa wá sọ pé tí èsì pé ìyá alágbájá ó ti borí yín gba pààrọ̀ ní bọ̀dá mi. àhà ní yorùbá lẹ́bù wọ́n láwọn máa borí gba pààrọ̀ àmọ́bi tó gbórí jẹ sí náà fi wá gbórí mi sí ọlọ́run ìwọ ló mójútó lé rẹ tó bá mójútó lé rẹ ọlọ́run ọba ṣàánú rẹ. ẹ rí obìnrin kan ò ṣe báwí obìnrin kan ò ṣe control ní ìgbà tẹ́yìn kan ọba ti control ara yín pẹ̀lú nínáwó ẹ náwó lé àwọn yín lórí ẹ náwó lé àwọn ọmọ yín lórí ẹ ṣàánú wa ẹ rí i pé lẹ́yìn yóò gba control irú àwọn ọkọ báwọn ọkọ tó ṣe é gbé kò mójútó lé rẹ̀ kò ìyàwó rẹ̀ kò tọ́jú rẹ̀ irú wọn náà ni máa padà di ní ọkọ ọkọ tó ti pé tó bá padà kú wọn kàn rọra sojú bí ẹni sunkún ni ojú wọn ta wáwù ńgbà tí ń bẹ láyé kí lórí ṣe náà ọ̀daràn lọ́nà kìyàmù wàlà wàlà wa ni wọ́n ń tọ́jú ọmọ òrukàn báwo láti ṣe máa tọ́jú الحافظ ابن حجر رحمه الله ونكافل اليتيم القيم بأمره ومصالحه وني ẹni tí ń tọ́jú ọmọ òrukàn òun náà lẹni ka! ṣe na mójútó ọ̀rọ̀ z'ekpe òrukàn ó sì ń ka! O tí wọ́n bá ẹsẹ̀ ẹsẹ̀ ń jẹ́ òsè láǹfààní. nínú al-Qamus al-Fiqhi àwọn sọ pé rárá àfikún tún wà. wọ́n ní káfíìlì al-yatim huwa al-qa'imu bi amri al-yatim al-murabbi lahu. wọ́n ní olùtọ́jú ọmọ òrukàn òun náà lẹni tí ń mójútó ọ̀rọ̀ rẹ̀ tí ń sì ṣètọ́jú rẹ̀ nípa ẹ̀kọ́. ó túmọ̀ sí pé tó bá kú. tó bá àwọn ọmọ òrukàn sílẹ̀ kọ̀mọ̀ tó rárá kápá ń bọ́ àwọn ọmọ yìí à ń fún wọn jẹ à ń fún wọn mu à ń sí wọn lọ́rùn a pèsè ibùgbé fún wọn láì jẹ́ pa amójútẹ́kọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ gbà rí àwọn kan tó jẹ́ organization tó ti wọ́n gbéra wọn kalẹ̀ ló ọgbọ́dọ̀ dúró lórí yóò jẹ ọgbọ́dọ̀ dúró lórí yóò mú lásán ọgbọ́dọ̀ dúró lórí pé ti pèsè ibùgbé fún lásán bí èsì kékeré tún mójútó ẹ̀kọ́ rẹ̀ kẹ mójútó ẹ̀kọ́ rẹ̀ ọ ń bẹ nínú tó ga jù nínú tó a máa fi ṣètọ́jú ọmọ òrukàn nítorí pé ta ni wọ́n pè lọ́mọ òrukàn òwò fọhírò lẹdí fọkàdà àbẹ ọmọ róńdó ọmọ kékeré ni tó bàbá rẹ̀ torí ẹ̀ ìtọ́jú ru eléyìí báwo ni ó ṣe jẹ́ yóò jẹ́ bilqiyami bi amrihi kájẹni tí ń mójútó ọ̀rọ̀ rẹ̀ wọ̀rì ààyètì masalihi gbogbo ńtọ́ bá jàǹfààní rẹ̀ ká máa bá a mójútó wa tarbiyatihi àti kíkọ́ lẹ́kọ̀ọ́ wal ihsani ilayhi àti mímá ṣe dáadáa sí hatta yablugha ar-rijal in kana àní dá ìtọ́jú ìdúró títí tọ́mọ èbí di kéńdékùnrin tó bá jẹ́ pé ọmọkùnrin bá ní. àwọn òtẹ̀tẹ̀ zàwùwàjá nǹkan bíntẹ̀n àbí títí tí èlọ́kọ tó bá jẹ́ pé ọmọbìnrin là bá ń tọ́jú. a jẹ́ pé iṣẹ́ ńlá ni o mo fẹ́ máa tọ́jú ọmọ òrukàn yìí máa ṣe ń dá ṣe tíkọ́tíkọ́ dìgbà kan tá a padà wá pàdé ìgbẹ́kọ́ lọ́mọ ọdọ́mú ìyá ìgbì rárá o tá a bá ti tó bá bọ́ ọmọ ṣe káwọn ti ránṣẹ́ pàlákàrà afẹ́ máa tọ́jú ọmọ jíjẹ rẹ̀ mímu rẹ̀ ntí wọ́n máa wọ̀ ibi tí wọ́n máa gbé ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ yóò sì kẹ́kọ̀ọ́ tó nu ọdẹ ní jọ́mà láàní jọ́mà la gbé bàbá rẹ̀ kú nǹkan máa rò pé ẹ̀yin gangan ni bàbá òun tí ò ní mà wípé bàbá kan máa wà tó òun bàbá láyé ìtọ́jú tó ṣe kó lè jù ẹ́ tí bàbá rẹ lè ṣe fún lọ tí bàbá rẹ bá ń bẹ láyé. bàbá ti wá bẹ̀rẹ̀ àwa ní dúró lórí eléyìí ọmọ tó láwọn àǹfààní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ń tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ bọ́yọ̀ jogún lé bọ́yọ̀ jogún mọ́tò bọ́yọ̀ jogún lẹ̀ bọ́yọ̀ jogún owó ẹ̀sùn máa bá a mójútó ẹ̀ní jẹ́ kí nǹkan kan ṣe ẹ̀ní jẹ́ kí ìpalára kan kó ṣẹlẹ̀ láì jẹ́ pé ń bá a bí sòwò kí zakatu ọmọ bá jẹ gbogbo ẹ̀ tán ẹ má bá a ṣe gbogbo nǹkan yìí báyìí eléyìí ní túmọ̀ sí pé ẹ̀ ń tọ́jú ọmọ òrukàn bàbá tí wàá bẹ̀rẹ̀ láti ìgbà tó ọmọ òrukàn ti wà ní pólóró àbí láti ìgbà tá a bá ti gba ìtọ́jú rẹ̀ tó ti wà ní kékeré tó bá jẹ́ pé ni á sì tọ́jú rẹ̀ dìgbà tí ó di géńdé nígbà tó bá di géńdé o ìgbà náà tó bá lówó kan á dá àmọ̀pẹ̀sọ ti gbọ́ngbọ́n téèyàn bí diwó mú àbí nàkúnà ni ọ̀ máa náwó tá a bá ti rí kó ti gbọ́ngbọ́n tí ó fi di owó mú kò ní máa náwó ní nàkúnà àfọwọ́ rẹ̀ àfi lè lọ́wọ́. bákan náà tó bá jẹ́ ọmọbìnrin ni nígbà tó bá tó ti pọ́ lọ́kọ́ lọ yí ọkọ ìgbà náà láti parí ìtọ́jú tá à ṣe fún un ajẹ́ pé iṣẹ́ ńlá ni o gbígba ìtọ́jú ọmọ òrukàn. àkàràmọ́kùnrin lọ ilé ìbáyé ajá ife ẹni bá gba àti ṣètọ́jú ọmọ òrukàn tó jẹ́ pé nítorí kan òun náà ni bí ó ṣe jẹ bí ó ti ṣe mu kí ni wọ́n wọ̀ sọ́run ibo lọ́mọ ògbè kò sí wọn pẹ̀lú ẹ̀kọ́ tó kọ́ kò sí ń tọ́kàn wọn pẹ̀lú báwo máa ń ṣe ìwọ ọmọ ìṣesí rẹ̀ wọ́n ní ọ̀dà wọn láàmú ìtọ́sájà lọ́dọ̀ wọn òun náà kébi ọmọ pa ọmọ tó bá jẹ́ pé irú eléyìí ni ẹ ṣe ìtọ́jú nǹkan kan ẹ yàtọ̀ sẹ́ni tí ń tọ́jú àgùntàn ẹ yàtọ̀ sẹ́ni tí ń tọ́jú àwọn ewúrẹ́ nítorí pé àjẹ àmú lásán kọ́ ni tó ní í ṣe pẹ̀lú ọmọ èèyàn ẹ gbọ́dọ̀ tún gbìyànjú láti rí ọpọlọ rẹ̀ kó lè bá àjọmọ tó gbọ́n kó lè bá àjọmọ tó lóye kó lè bá àjọmọ tó wúlò fúnra ara rẹ̀ tó sì wúlò láwùjọ ọmọ èèyàn torí di eléyìí ẹ̀yin náà wò bá jẹ́ pé ń ń gbà sínú lára àwọn ọmọ òrukàn ẹ ya iye aburú tí ó ṣẹlẹ̀ láwùjọ tá a gbé ẹ wo iye ìbàjẹ́ tí ó máa ń ṣẹlẹ̀ láwùjọ tá a wà nígbà tó ti pé àwọn ọmọ tí àwọn aláǹṣètọ́jú wọn wọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tá aláǹṣètọ́jú wọn wọn tó sí àwọn náà ni padà wọn náà ni padà sínú a wà àwọn kan ó sọ pé àwọn ọmọ òrukàn ni wọ́n ti pọ̀ jù lẹ́yìn tí wọn ọ̀rẹ́ ni tọ́jú wọn wọn ọ̀rẹ́ ni kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n padà di dánàdánà àwọn ni wọ́n di fọ́léfọ́lé àwọn náà di ọmọ burúkú tó ṣe é gbé ba àwùjọ jẹ àwọn ṣekúṣe àwọn bá kọ́ ṣe bẹ́ẹ̀ fáwa. ọ̀kan nínú àwọn ọjọ́ ọmọdé kékeré lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam lánàbí ń ṣètọ́jú rẹ̀ ọ̀dọ̀ anabi lọ́wọ́ anabi ò ṣètọ́jú rẹ̀ lọ sí ìdíkọ́ jẹun lásán wọn ṣètọ́jú rẹ̀ lọ sí ìdíkọ́ jẹran mọ́ńjẹ ká fún lómi tébù wọ́tà yàtọ̀ sí pure water rárá anabi tó fi fún ẹ̀kọ́ ẹ̀kọ́ tó yẹ kóró ètò ìsìnkú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá màmá ọ̀mà láàrin tiwa lónìí lànàbì jẹ́ fi ń kọ́ ọmọ pọ́npọ́lọ́ yìí lànàbì ni yà wọlé sẹ́mìlá wọn ọmọdékùnrin mi tọ́wọ́ bá jẹun máa dákọ̀ ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá màmá màmá wọ́n yìí dákọ̀ ọlọ́ tọ́wọ́ bá jẹun wọ́n dà tún rẹ́lu mi tí wọ́n máa di títí wọ́n máa fọwọ́ gbáyà tí wọ́n máa agbélébúláìsì àyà rẹ̀ nígbà tí wọ́n bá jẹun torí kíni onítùkú àwọn míṣánná ló lọ khasaara kọlọ̀ndà kún kọ́ sànù wa. mùsùlùmí tí wọ́n bá jẹun kí ló wù jàmáà bisimilá ṣé bisimilá pẹ̀lú òkèlè kọ̀ọ̀kan àbí bisimilá ń bẹ̀rẹ̀ ẹ̀ dáhùn lórí àwọn ẹlòmíì tí wọ́n bá jẹun gbogbo òkèlè bisimilá bisimilá bisimilá sẹ́yìn ká ṣe jù nìyẹn àṣírí ka nìyẹn ọ̀dà ṣé bisimilá rahman rahim àbí bisimilá bisimilá tán. anabi wa ni wakul bẹyẹmí yìí nígbà tó ọba jẹ ọwọ́ ọ̀tún ni kò ọmọ lò ẹ̀kọ́ ńlá nìyẹn síbẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ àgbàlagbà nísìn tó fọwọ́ sí támàlà wala hawla wala quwwata illa billah wọ́n ní bọ́ọ̀lù ṣe tẹ́lẹ̀ olùsọ̀bọ̀wọ̀ mi ẹgbẹ́ ti ká mi lọ́wọ́ a nǹkan ló fi ń ẹni tí ti sí ọwọ́ fi ń torí wọn káfọwọ́ sí ká fi mú kéèkì lọ́wọ́ káfọwọ́ ọ̀tún máa fi gbé kóòkù sí wọn lọ́làjú nìyẹn ọ̀là kó tí tún rí nígbà tó bá yẹ kó làjú ni kó máa fọwọ́ sí jẹun ọ̀dájú pọ̀ gbádùn kọ́ ọ̀rẹ́ pọ̀ ẹ̀sìn dípò kún mu lò bí wọ́n ti ń sọ nípa ẹ̀sìn òjókòó bẹ́ẹ̀ ibi tága ò ti sí ọ̀nà torí ẹ̀ ọwọ́ ọ̀tún ni kó máa fi jẹun kì í sanwó sí là jẹun

májè tó wà níwájú ẹlòmíì o ìwọ nìkan lọ ń dá jẹun oúnjẹ tí ò sí ń tòsí má pàtì kọ́ ọmọ wa lọ jẹ tó dínà nínú abọ́ ètò wa ń tòsí rẹ ní kọ́ ọmọ jẹ Ànábì sallallahu alaihi wa sallam ló ń kọ́ wa nírò àwọn ẹ̀kọ́ dáadáa dáadáa dáadáa báyìí ó túmọ̀ sí pé mo fẹ́ máa ṣe tọ́jú ọmọ òrukàn kò tó ike ká fún lóúnjẹ lásán o kò tó ká fẹ́ràn sí kejì oúnjẹ fún o kọ̀mọ̀ tó rárá o pàǹfún lómi a pèsè ibùgbé fún un a sì ń dáṣọ sí lọ́rùn kódà tó bá dijọ́ ọdún a máa ń kó wọn lọ síbi tí wọ́n sì pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn láwọn ọmọdé kéékèèké tí gbogbo wọn ti dọ̀mọ rẹ̀ ni kò tó rárá rárá rárá a gbọ́dọ̀ tún fẹ̀ kọkùn a gbọ́dọ̀ tún fẹ̀ kọkùn láwùjọ wa a máa rán àwọn bàbá màmá tó ṣe pé tọrọ bá ṣẹlẹ̀ wọ́n lè máa sọ. So, bẹ́ẹ̀ni wọ́n jọ ń sọ̀rọ̀ wípé ó sì ṣàánú àwọn àwọn táwọn jọ mọ òrukàn kò sí ìyá kò sí bàbá ní Yorùbá lẹ́bù ṣé ọmọ òrukàn ni bàbá wọ́n bá ti pè yín bàbá sọmọ òrukàn tún ní wọ́n bá ti pè n'íyà níyà sọmọ òrukàn lẹ́yìn ẹ̀yin sọmọ òrukàn mọ́ torí pé ẹ̀yin ti dàgbà ọmọ tí ò tí ì bàlágà. ni wọ́n máa ń pè ní ọmọ òrukàn tí bàbá rẹ̀ bá kú tí ìyá lọ bá kú tí bàbá ò tíì kú kì í sọmọ òrukàn lọ́mọ. ìrú ẹ̀ ló dé pé tí bàbá ọ̀kan bá kú tó sì fọmọ márùn-ún sílẹ̀ sáyé ó ṣeé ṣe kí mẹ́ta nu wọn mọ́jọ ọmọ òrukàn má kí méjì ọjọ́ ọmọ òrukàn. nítorí pé àwọn mẹ́ta alihamudulilayi èkíní kejì kẹta wọn àwọn ti bàlágà ọmọdé kékeré méjì náà ti bàlágà ajẹ́pá sọ pé ọmọ mélòó lọmọ òrukàn lọ ẹni tí bàbá fi sílẹ̀ àwọn méjì torí ẹ̀ kákìí sára o ìyá ò sí bàbá ò sí bẹ́ẹ̀ náà ni bàbá kálukú òkú ìyá kálukú òkú bí bàbá ọba ti kú kí wọ́n tó kú tí òkú kò tó kú wọ́n lè kú káwọn tó kú tí wọ́n bá ti wọ́lọ́ ló tọ́jú ọkú àwọn ẹ̀dá rẹ̀ kò sínú pé ah, bàbá ò kú ọmọ ti lè kú tó níwájú ọmọ dàrá ẹ̀yìn dàrá ẹ̀yìn ọmọ dàrá iwájú ó gbé lẹ́yìn rán lásán yorùbá ẹni tọ́jú ọkù rẹ̀ bá ti pé yóò kú náà ní kọ́lọ̀ wọn bá kọjá ká kúkú rẹ̀ akramakumullah lábẹ́ òfin ẹ̀sìn islam dandan ni ká ṣe dáadáa sáwọn ọmọ òrukàn dandan ni ká ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn gbogbo àwùjọ tó bá wà láyé tó bá ti pé nínú rẹ̀ ara àwọn ẹni tí ń ṣe dáadáa sáwọn ọmọ òrukàn wọn ò fà àwọn ọmọ òrukàn sílẹ̀ fún yàjẹ́ wọn ò fà àwọn ọmọ òrukàn sílẹ̀ fún ṣìta wọn ò fà àwọn ọmọ òrukàn sílẹ̀ fún kí àìmọ̀kan wọn máa fi sílé ayé wọn àwùjọ tó yẹ ká kan sára sí i àwùjọ tó yẹ ká tó yẹ kí a sì sàdánkátà wọn ni ṣùgbọ́n táwùjọ bá wà tí wọn bá dààmú fọmọ òrukàn táwùjọ bá wà tí wọn dààmú fóbìnrin tó ti kọ́kọ́ kú ó fi sílẹ̀ ìjọ dájú. ọlọ́ọ̀ni pa sọ pé irú àwùjọ yẹn àwọn aláàánú ọ̀pọ̀ ọ̀pọ̀ nínú rẹ̀ àwọn aláàánú ò tó nǹkan nínú rẹ̀ tọ́lọ́ ọba tó wá sàánú yín tó ní káwọn kan kún wọn ronú ní sakínbì pípọ́ yẹ àwọn ò kìí ṣe pé àwọn ní tó ṣùgbọ́n àánú wà fáwọn kò sì lọ́rùn káwọn fojú kẹ́ni ẹni tí à ń jẹ káwọn ọmọ jẹni tó lè ṣèrànlọ́wọ́ fún àwọn lè má lè tẹ̀sí ìrànlọ́wọ́ fúnra wọn ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn lọ́rùn láti pe ẹni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó pọ̀ láti rí pé káwọn náà wá dá sí i pé káwọn ti mọ̀ pófin ọlọ́run wọ́n sọ pé ad-dallu 'ala al-khayri gbogbo ẹni tó bá pe ni wọ́n á ṣe dáadáa òun náà gbà ládàá bíi ìdánitórí sẹ́mi. àwọn wọ̀nyí wá ronú pé àwọn tó fẹ́ kóra àwọn jọ bí ikọ̀ míì táwọn náà ó tún kún àwọn ẹni títí ń serú iṣẹ́ dáadáa yìí náà lágbọn iṣẹ́ dáadáa tí wọ́n ń ṣe táwọn náà máa ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ òrukàn ọmọ òrukàn ń bẹ àbí òsì jàmá tó ń bẹ àbí òsì níbi gbogbo wa náà la mọ̀ pé àwọn èèyàn ń kú àwọn ẹni tí wọ́n ń kú yẹn tó ń fa àwọn ọmọdé kéékèèké lẹ̀ àwọn ọmọdé kéékèèké yẹn là ń pè lọ́mọ òrukàn bàbá kú ọ̀fọ̀ ọmọdé kéékèèké lẹ̀ ọmọdé kéékèèké yìí ń bùkátà ẹni tí ó tọ́jú wọn ó ń bùkátà ẹni tí ó tí ó dúró tì wọn ó ń bùkátà ẹni tí ó kùn wọn lápá tọrọ tiwọn náà tí ó fi sẹnu rí tí wọn fi ní màlá pé bàbá àwọn kú àfẹsẹ̀wò lẹ̀sẹ̀ tiwọn tí bàbá wọn fi kú ńgbà táwọn wà kékeré ó kúkú sẹlọ ṣùgbọ́n kọ́ ọ̀lẹ̀ ti síwájú torí ẹ̀ abáwọn ọmọ ìyá yìí abáwọn dúpẹ́ a sì bá wọn yọ̀ lórí dáadáa eléyìí tọ́lọ̀ ń darí wọn lọ sídìí rẹ̀ yìí ọlọ́run dákun má bàjẹ́ dáadáa ńlá ni èmi nù lóyìn náà làwọn míì náà ti kóra àwọn jọba wọn táwọn jẹ kúlọ́ọ̀bù àwọn ọ̀mùtí tí wọ́n jẹ kúlọ́ọ̀bù àwọn onítẹ́tẹ́ tí wọ́n jẹ kúlọ́ọ̀bù àwọn fálèbálè tí wọ́n jẹ kúlọ́ọ̀bù àwọn olóògùn tó ṣùgbọ́n àwọn eléyìí àwọn kóra wọn jọ àwọn sọ pé àwọn fẹ́ẹ́ di organisation tó ṣe yọọ máa fọwọ́ ràn lọ́wọ́ yọọ máa fi sọwọ́ táwọn ọmọ òrukàn tọrọ àwọn òbí máa já sí dáadáa adúpẹ́ fọlọ́ ọlọ́run ọba yóò sì san yín lẹ́sàn-án rè rí ọlá ń bẹ fún ká ṣe dáadáa ọmọ ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́ni kul islahun lahum fi kul islahun kul islahun lahum khayr wọ́n máa bí ọ́ léèrè ìrìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam nípa kíni ká fi báwọn ọmọ òrukàn ọlọ́ni ẹ sọ fún wa o ṣíṣe dáadáa sí wọn olólóore jù ká ṣe dáadáa sọmọ òrukàn olólóore jù ọmọ òrukàn yìí ọgbọ́dọ̀ jẹ́ ọmọ òrukàn yìí bí ọgbọ́dọ̀ pa ọmọ òrukàn a gbọ́dọ̀ rí kó máa sunkún ká má rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé a ṣàánú rẹ̀ akramakumullah eléyìí ni ntọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ. ọlọ́ni laysal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. إما سأنو أمورك أمني tá a lè fi sẹ̀rí fún yàn pé olùṣe dáadáa ní lágbájá. nítorí pé nínú àyà yìí ọlọ́run bá fi hàn wá pé dáadáa ṣíṣe kéésì kẹsàn-án dojú kan ìbò lọ́rùn àbí ìbòwọ́ rẹ̀ lásán ló kọ ọpẹ́ ìsìn ṣùgbọ́n níta ń pè ní dáadáa ṣíṣe òun ní kẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ kẹ́ ẹ̀ sì gbọ́dọ̀ gbé ìdàrú kìí àmà kẹ́ ẹ máa gbé sọ láti dúró kẹ́ẹ̀sì jẹ́ni tó gba àwọn mẹ̀láìkà gbọ́ kẹ́ẹ̀sì jẹ́ni tó gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ kẹ́ẹ̀sì jẹ́ni tó gba àwọn ànábì ọlọ́run ọba gbọ́ kẹ́ẹ̀sì jẹ́ni tó ṣe é pé ẹ máa pé àdéhùn yín nígbà tẹ́ ẹ bá ṣàdéhùn ẹ máa náwó yín fún àwọn aláìní fún àwọn mọ̀lẹ́bí yín ni aláìní yẹn aláìní aráàdá ìlà aláìní yẹn àwọn ọmọ òrukàn ìlà àwọn aláìní yẹn kẹ́ ẹ máa ṣàánú wa níparí àyà yìí ọlọ́run láwọn ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ àwọn làwọn ẹni tó gbàgbọ́ lódodo àwọn sì lẹni tí ń payọ̀ lọ. ọ̀dájú tán bá níta ló lùṣe dáadáa oníkálukú wa á sọ pé àwa ni tán bá láwọn atalẹ́ni tó gbọ́ lọ́ngbọ́ lódodo àwọn náà pa àwa ni tán bá níta ní bẹ̀rù ọlọ́ á sọ pé àwa ni mọ̀ ń bẹ̀rù ọlọ́ olódodo ni mí mo gbàgbọ́ lódodo olùṣe dáadáa ni mí ọ̀rọ̀ ẹnu lásán sọ nìdí bẹ́ẹ̀ àfi ká rí i pé ìwà wa jẹ́rìí torí ẹ̀ ọ̀nà ti ṣí fún gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ láti pé káwa náà dá sí ọ̀nà tí ìrànlọ́wọ́ tí fi lè máa ṣe é ṣe fọ́mọ òrukàn nínú àwùjọ tá a wà yìí tọrọ lónìí kọ́bọ̀ ni ṣéṣe ni wọn náà gbìyànjú láti rí pé òfin dá sí bí wọ́n ti sì fi rẹ ọmọ òrukàn lẹ́kún bí wọ́n ti ṣe fi gbé ebi kúrò fọ́mọ òrukàn bí wọ́n ti ṣe fi tán òǹgbẹ fọ́mọ òrukàn bí wọ́n ti ṣe fi pèsè ibi tọ́mọ òrukàn á máa forí lé bí wọ́n ti ṣe ṣe ìrànlọ́wọ́ tọ́mọ òrukàn náà tó náà fi lè máa lọ sílé ẹ̀kọ́ tí ó fi jẹ́ pé kò sí ìyàtọ̀ kan pàtàkì kan tó ga tá a rí láàrin rẹ̀ àtẹni tí bàbá rẹ̀ ò tí kù wọn náà dá sí ó pàtàkì púpọ̀ Islam ó ní ẹ ṣọ́ra o ẹ má yan ọmọ òrukàn jẹ o dáadáa ní ká ẹ ṣe sí wọn ọlọ́ni wal yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dhi'afan khafu alayhim falyattaqullaha wa liyaqulu qawlan sadida ẹ̀yin tó ti pé tẹ́ ẹ bá lọ kú tẹ́ ẹ fa ọmọdé kéékèèké sílẹ̀. ni ipò pé wọ́n lẹ ẹ̀rú ọmọ àbáyín nípa ní tó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí nígbà tẹ̀yìn ọ̀bá sí má ẹ̀yin náà bẹ̀rù eléyìí kẹ́ ẹ̀ sì torí rẹ̀ má sí aburú sẹ́ni tọ́jú ọmọ lọ́wọ́ náà lónìí ẹni tẹ́ ẹ mọ̀ lọ́mọ òrukàn lónìí ẹ má rí kẹ́ ẹ wọ ọwọ́ kọ̀rọ̀ kan kẹ́ ẹ torí kò ní bàbá tí ó gbèjà rẹ̀ ẹran ti pété tẹ́yìn náà bá lọ kú ọmọdé kéékèèké sílẹ̀ kò ní dùn máa ń nìkan náà ra ọmọ yín níkù kò ní ọmọ yín mú tó ń ti pé torí ẹ dáadáa náà lónìí ẹ ti kù dáadáa ipò wo lọ. ipò wo làwọn ọmọ yín wà tẹ́yìn ó kúrò láyé ọ̀sẹ́ni tọ́mà tó ṣùgbọ́n tẹ́yìn bá ṣe kalẹ̀ òun náà ni ó ṣàpèjúwe irun tí wọ́n ṣe fáwọn èèyàn tí tẹ́yìn náà bá fi sílẹ̀ ẹ̀ ní ṣe dáadáa kalẹ̀ àfi kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa kó pèsè ẹni tó ṣe dáadáa fáwọn tìyín náà sì ní tó ó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bọ̀dábọ̀dá nígbà tí bàbá wọn bá kú àwọn àbúrò wọn lẹ́yìn kéékèèké táwọn ò tí ì gbájú gbogbo wọn pátá làwọn bọ̀dá yìí máa fẹ́ jẹmógún wọn kó gbogbo dúkìá bàbá lẹ̀ wọn pààkì ẹ̀ ẹjọ́ bá bí da nínú àwọn àbúrò kó ní kí wọ́n pínpín ọgbọ́tà àárín orí ìyá rẹ̀ irú eléyìí wọ́pọ̀ láwùjọ Yorùbá àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń jẹ̀gún máyẹ́ àwọn afi haramu sọlá wọn pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá wa yìí ìbá méjì sì kọ́ gbàdúrà pé wọn gbẹ́sì islam yé wọn mọ̀ nípa rẹ̀ kọrí nkọ̀dínlódé wá bá wọn islam wo náà lọ́pọ̀lọpọ̀ mà irọ́ lásán wọn mọ̀ tí ń jẹ́ islam ìyànjẹ ti pọ̀ jù láwùjọ wa tí bàbá kan bá ti kú àwọn bọ̀dábọ̀dá àbáwọn àbúrò bàbá yẹn wọ́n lè wá ara bàbí dúkìá rẹ̀ kọ́mọ wa dún kòkò má wọn ma pé kí wọ́n sọ̀ra wọn bẹ́ẹ̀ nìkan bá rú pété tó ní kó pé ogún yìí ọ̀dájú pé yóò lọ bábọ̀ dá àwọn lálejò bí èsì pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún ọ ló fi ń béèrè pé kí wọ́n pín dúkìá bàbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń jẹ dúkìá àwọn ọmọ òrukàn wọ́n máa lálàsì rẹ̀ ẹ wá wà túnbọ̀ tá kí wọ́n náà bó ti máa rí láyé ń bì kí rọrùn kí rọpọ́ fáwọn náà fún ìsábà parí ilé ayé lálàáfíà owó àdánù yẹn wọ́n padà dẹni tó ṣe pé wọ́n ń jìyà lórí rẹ̀ kó tó di fún wọn sílé ayé lẹ̀ ẹnìkan wá gbọ́rọ̀ ilé oníbò láti ṣe òní gbọ́dọ̀ dọ́là òní gbọ́dọ̀ dọ́là owó olówó ẹ kó kalẹ̀ nígbà tí bàbá kú it is not three million naira ní dáàbì fi sílẹ̀ adẹ̀ ti ṣiṣẹ́ ní ìṣòwò ti di three hundred million ẹni tí ó lójú owó ona lo leri lérì owó dádì rẹ̀ gbogbo ẹ̀ ẹ kú àṣedànù ẹ kú gbogbo owó ló kó wa á wàá pín iye tó yẹ àwọn ọmọ tó ń jẹun ọmọ kéékèèké ni wọn ọkùnrin làwọn eléyìí náà nǹkan kan náà lẹ́jọ̀gbà bọ́ọ̀dọ́ lè àkàràmọ̀kùnmọ̀ ìsìláàmù ọ̀faramọ́ ẹlòmíràn sọ pé màá máa ṣe bí bàbá fún yín ó ṣe bí bàbá fún àjọ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ọ wá ṣe bí yorùbá kúta ni ẹjẹ́ apẹ́ ogun náà kíkà lùkọ́ gba tiẹ̀ máa wá ṣe bí bàbá àmàlẹ́ ìṣe báwọn wọ́n máa ṣe bí bàbá báwọn bọ́dọ̀ lè àkàràmọ́kọ́mọ́lá torí di ẹlẹ́yìn ẹ bẹ̀rù ẹ̀yin náà mọ ẹjọ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ yín o àbòsí tẹ̀ ń lónìí kọ́mọ bá wa bí orí ibú fún yín wọ́n yà ṣẹlẹ̀dí iná lọ́wọ́ tọ́rọ̀kù min khalfihim dhurriyatan dhi'afan khafu alayhim فليتقوا الله وليقولوا قولا سديدا ọlọ́run bá tún fi hàn wá nítorí kẹ́lí bá mọ̀ pé dáadáa lẹ gbọ́dọ̀ máa ṣe sọ́mọ òrukàn ẹ gbọ́dọ̀ ṣàìdá sí wọn ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ wọn ẹ gbọ́dọ̀ mú nǹkan kan nínú dúkìá wọn mímú àbòsí láì jẹ́ pé àwọn ọmọ yìí ló fi fún yín ọlọ́run ní innal ladina ya'kuluna amwalal yatama zulman innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira. ọlọ́run ní àwọn ẹni tí wọ́n jẹ́wọ́ ọmọ òrukàn ní ìdí àbòsí ó tí ó yá wọn iná ni wọ́n ń jẹ sínú ara wọn a ẹ̀rọ jẹ iná lẹ́ ń jẹ sínú ara yín ọlọ́run bá ní láyé ń bínú tún padà wọnà sàárì inú ilé tó fẹ̀ tó bá gbogbo tọrọ kọ́bọ̀ bẹ́ẹ̀ ti mọ̀ pé ti jẹ nínú owó ọmọ lónìí ni kò gbọ́dọ̀ dọ́là lónìí kò gbọ́dọ̀ pàṣẹ ẹni tẹ́ ń pè lọ́mọ tó ń jẹ́wọ́ rẹ ó náà ti di géńdé bẹ́ẹ̀ ni ó di kò pé kówó ó ti dolówó ó dolówó kò pé kówó ẹ̀fún lẹ́tọ̀ rẹ̀ nílé ayé ń sí lọ́rùn tó bá di lọ́la lọ́dọ̀ ọba tí kì í sáàbò nìkan ọba tó ṣe ẹnìkan ò ní yẹn nìkan jẹ kọ alọ lálàáfíà ẹni àtìyànjẹ kan ò sí lọ́jọ́ gbẹndà tí wọn sọ pọlọ ọmọ yáàfin rẹ ẹjẹ ọmọ lọ after all is my brother after all is my uncle kí ni ń jẹ bẹ́ẹ̀ kò sí tọjọ bẹ́ẹ̀ ń jọ gbẹndà brother uncle ayé lọmọ dúkìá dúkìá padà lónìí ìyàwó òkú nígbà tó torí tán kò ń báyìí ọkàn palẹ̀ gbogbo owó mẹ́ni ọpalẹ̀ gbogbo owó má ó túlẹ̀ irú obìnrin tó bá wọn tètè lọ kó wa ẹ tóbi owó àwọn ọmọ mi ni àló lè ní ọmọ mi ó lè burúkú ni ọ owó àwọn ọmọ rẹ náà ẹ rẹ ní àwọn rẹ láwọn ọ nǹkan àmọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè kó owó kalẹ̀ ó ní ẹ torí pé òun bẹ̀rù àwọn fámìlì ni tó bá dẹ̀ slack àwọn fámìlì máa kó gbogbo ẹ̀ lọ àló lè ní ọ lè ní ọ torí pé àti fámìlì àti wọn náà gbé wíri lẹ́yìn méjèèjì tó wọ́n kẹ́ tètè yáwọ́ jù wọn lọ ni ó kó arísìkí nǹkan lẹ̀ wọ́n bá yín pín torí ẹ̀ ló ti jẹ́ pé ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan agbọ́dọ̀ ra àwọn ẹni tó mọ̀ nípa àṣẹríyà tó yẹ kó wọ́n máa bá yín fi tọ́lọ̀ wọ́n máa fi gbogbo ẹni tó kú kálukú tètè mẹ̀tọ́ rẹ̀ kò ní sínú pẹ́ nìkan yẹn nìkan jẹ́ nínú àǹfààní tó wà ó ká ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn òun náà ní pé ọkàn wọn ò ní máa lé lèkulè àní burú àní burú bàjẹ́ àwọn èèyàn ń bẹ nínú àwọn èèyàn tó ti pé ọkàn wọn máa lé burúkú náà ni ọkàn wọn kì í rọ̀ gbogbo ìgbà líle líle náà ni líle líle lọ́kàn ọ̀daràn ọ̀pọ̀lọpọ̀ wà nínú ilé ayé wa ń bì gbẹ́gbọ́n ti burú bàjẹ́ wọn ò ṣe é Wọn máa rí wọn sàn. Tọba débẹ̀ ọ̀nà tí ọkàn rẹ ò fi ọ̀nà tí ọkàn rẹ tí O fi òun náà ní kó máa ṣe dáadáa sọmọ oruka. ẹni tí máa ṣe dáadáa sọmọ òrukàn ọkàn rẹ ò ní le kò ní jẹ́ aláyàkókò nàkí kò ní burú bàjẹ́ nínú أتى النبي صلى الله عليه وآله وسلم رجل يشكو قسوة قلبه أبو الدرداء رضي الله عنه ولا ركن كان هو صدى النبي محمد صلى الله عليه وآله وسلم لجوك أم فجو بيقون تسلل لكل أم في النبي محمد صلى الله عليه وآله وسلم قال النبي وآله أتحب أن يلين قلبك وتدرك حاجتك Ànábì ní ṣé ka fẹ́ kọ́kàn anabini ọ̀rọ̀ ó sì fẹ́ kọ́wọ́ rẹ ọmọ àgbàntọ́ bá ń fẹ́ ọkùnrin ní bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam Ànábì anabini irhamil yatim ma ó sì máa rí bùkátà rẹ gbọ́. wọ́n ń ta àrà sẹ́wọ̀ máa fọwọ́ ra ọmọ òrukàn lórí wọ́n ọ̀pẹ̀rẹ̀mù máa fún lóúnjẹ jẹ mẹ́ntàrẹ́mìk nínú oúnjẹ tiẹ̀ náà yẹlé inú kọlbùk ọkàn rẹ ọ̀rọ̀ wọ́n tó dorí kò hàjẹ́tẹ́kẹ́ wàá sì padà máa rí bùkátà rẹ gbọ́. Allah sẹ́wọ̀n kọ́ wa nínú Islam pàápàá jùlọ. àwọn táwọn ń tẹ̀lé súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ti gbà pé gbogbo ní ọ̀yàn ti wàhálà ti ń nù gbèsè ayé wa inú ìsìláàmù yìí náà lọ́wọ́ à ń sì rí àdúpẹ́ fọlọ́ sọ̀rọ̀ mọ pé ní tí bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí islam yóò máa wá bí ó ti ṣe gbọ́ bùkátà rẹ̀ lọ sí di ni yóò máa wá ní tí lọ síbi nǹkan tí ò lè yanjú nǹkan kan àti kó tó dá nǹkan kún nǹkan. ẹnì pé ẹni tọ́ka rẹ̀ bá ń le nínú àwọn èèyàn nínú ilé ayé wa ń bì. ẹ lè rẹ́ lómi jẹ́ ọmọ àmùtí jẹ́ ọmọ àmú ògógóró ó ní kíní kan ẹrù jẹjẹ ọlọ́kàn rẹ̀ ń le ó tún mú ẹrù jẹjẹ irú ìyàwó lọ́wọ́ àdá a'udhu billahi minash shaitani rajim ẹ̀rì pé gbogbo ọtí láyé ó kọ ọkú náà ní máa jẹ́ torí pé ọ̀wọ́ ọtí ọtí yóò mu ọtí àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọtí tó mu yóò bà tiẹ̀ jẹ́ náà ní tẹ́lẹ̀ náà àwọn náà tún wá fọ̀kan ló kọ́ ní sọ ní ẹ̀rù jẹ̀jẹ̀ la hawla wala quwwata illa billah ẹ̀ mùsùlùmí òun á tún tọ́tí ọ̀rọ̀ kọ́ sí ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ̀ ọ̀dà mi ń fọ́bìlì rọ́bì ó tún wá ń tẹ̀rù jẹ̀jẹ̀ kátọ̀ kátọ̀ kátọ̀ kátọ̀ ọ̀dà àdúgbò ọ̀ so akramakumullah òun máa wá oògùn kan tí ń ṣe lọ síbi tí ó tún pa lára ẹ̀rí pé ń gbà mí ẹni tọ́kàn rẹ̀ le ó lè lọ lé babaláwo bí ẹ dákun bàbá ǹjẹ́ ìbá ti fún mi tọ́kàn mi rọ ni wọ́n lọ́kàn mi le èmi náà mà bẹ́ẹ̀ kí ni babaláwo mà kí ni babaláwo ọba ṣe fún ọ irọ́ lásán ẹni tí ò ní nǹkan á máa bùn yẹn kò lè bùn yẹn wọn náà ti tara kílẹ̀ ń fi ń pè babaláwo náà rí tẹ̀bí ń tẹ́fà ni ó sì ń tọpẹlẹ yọ dàfa yọ tọpẹlẹ bóyá àtẹ́lẹwọ́ ló ń wò bóyá omi ló ń lò bóyá ìràwọ̀ ló ń wò bóyá alukurani ló ń lò bóyá oríṣiríṣi yẹrin ló ń tẹ̀ ẹ̀rí pé gbogbo àwọn tí ń ṣe lẹ́yìn náà èyí tí wọ́n fi ń polówó ara wọn náà nípa àwọn ọmọ ń tọpa mọ́ ni ókè ẹni tó ń pẹ́ tó náà bá jáde tó bá dé yóò bí ìyàwó rẹ̀ léèrè pé ta lọ́wọ́ òun wálé ṣé òun máa ń tọ́pa mọ́ mi àtà lọ́wọ́ wálé láàrin ìṣẹ́jú méjì wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ọ̀ọ́dà mẹ́ni lọ́ọ́ fi kíní tó máa fi léèrè kọ́fẹ̀lá yẹn tó wálé fún ọgbà ọfẹ́ máa mú mi ṣeré wo obìnrin ọkà àbùkù mo ní kọ́fẹ́ ní tó wálé wálé la hawla wala quwwata illa billah so àwọn kan ọmọ ń tọ́pa mọ́ ọlọ́wà ní kó nítorí pé ọ̀nà tó gbà kí sọ̀nà tó dà torí ẹ̀ Islam ìlànà àbáyọ wà ẹnìkan wá bá nàbì sallallahu alaihi wasallam ọlọ́kàn òun le kí ló ń le lò sí anábì ni máa ṣàánú ọmọ òrukàn máa fọwọ́ ra lórí máa fún jẹ nínú tọ́ ẹ̀yin àfọ olórí ọká olórí ejò à ń wọn mọ́ra wọn pẹ̀lẹ́wé agamẹ́niyè lóríṣiríṣi tẹ́rí nǹkan táwọn àjogún lọ́dọ̀ ànábì tẹ́rí dẹ́yìn ṣe ọ̀jọ́ra wọn ẹ̀hún tá àjogún lọ́dọ̀ ànábì yóò ní ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí báyìí ó sì jẹ tiyín wọ́n ní jẹ́ ẹni tí wọ́n ọmọ wá ewé kó o sì máa fọwọ́ rọmọ òrukàn lórí wọn ní kẹ́ ẹ gún pọ̀ mọ́ ewé kínní kan àgbégbò kínní kan kó o sì jẹ́ni tó ṣe wípé yóò máa fún jẹ nínú oúnjẹ rẹ wọn sọ wípé kẹ́ ẹ máa wá pọ̀pọ̀ báyìí lé lórí o alábìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ ọkàn rẹ ọ̀rọ̀ ọlọ́run sì máa gbọ́ yóò máa bọ̀ gbọ́ bùkátà rẹ̀ ọmọ ìyá ló fira rẹ̀ fún wàhálà ọmọ ìyá ló fira rẹ̀ fún fò. nígbà tó kọ̀ láti tẹ̀lé ta nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí di eléyìí ọ̀nà àbáyọnu fẹ́ni tọ́kàn rẹ̀ bá le ẹ wá wo àwọn àǹfààní tánàbì ń ṣe fún wa èló lọ́gbà èló lànàbì gbà ẹ̀yin nu fámìlì yín lò lẹ́sàn fànàbì kọ́bọ̀ wọn ò béèrè lọ́dọ̀ tẹ̀lé tí ọ̀nà òfòkúta jẹ arọ rẹ̀ ńgbà tó wá sọ wúrà nù tó mọ́kúta wálé oníkílódé onítorí pókúta ìwúwo wúrà lọ ni ọdájú pọ̀ gbádùn ọ̀hà fòkúta wé gold wọn ò jọra wọn gbàtọ́ náà ti fún yín lẹ́sìn Islam gbogbo nǹkan fún yín bá Islam yẹn tì tẹ́ ń wá nǹkan lọ sí nǹkan nǹkan torí ẹ̀ ọmọ ọkàn rẹ tó le burúkú yọ padà rọ̀ tá a bá ní ẹnìkan nu fámìlì wa ó lówó kò lówó ọkàn rẹ le a lè gbádùn rẹ̀ a lè gbádùn rẹ̀ torí ẹni rẹ bá le kò ní ṣe súnmọ́ ẹni rẹ bá le kò ní gbè máa fáyà àwọn èèyàn láì gbé ba lọ́wọ́ àmọ́ bá rọ̀ àánú ọ̀pọ̀ yóò máa fẹ́ bí kó wọn ṣe rere bí kó wọn ṣe rere bí kó wọn ṣe rere tí ọba sì rí dáadáa ṣe ń jọkan yóò máa wo pé bó la lè náwó sí. torí ẹ à ń bùkátà kọkàn wọ ọ̀rọ̀ tẹni tọkàn rẹ̀ lẹ tó bá pọ̀ nínú ìlú àánú ò sì pọ̀ nínú ìlú yẹn dáadáa. àmọ́ tí ọkàn ọba lẹ̀ àwọn èèyàn ní ṣe tọ́lọ́ǹga nígbà tọkọ lẹ̀ tí a zakat àníyọ zakat nígbà tí mo rí pé zakat tó yẹ kí n yọ ó ti ń lọ bí fifty million wọn á wò sùn pé ẹ fifty watt ẹ jọ ẹ dàpọ̀ ẹ dàpọ̀ mi nǹkan kí n yọ five million but fifty million rà bẹ́ẹ̀ bá wá yọ five million dípò fifty million sàrà lásán ni oyè àtọ ọlọ́pàá ni Ọlọ́run tí mo fẹ́ yọ fún aláàánú ni àkèwà sàláàánú ló fún wọn lówó tó jẹ́ pé one over forty rẹ̀ ní fifty million abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ̀n wọ́n ní kọ́ yọ one over forty sọ́pọ̀ ẹ̀ mọ̀ dáhùn. ó túmọ̀ sí fáwọn èèyàn yọ zakati lẹ̀ yìí abẹ́ máa yọ wọ́n máa yọ ẹ má jẹ́rìí ẹ má jẹ́rìí ẹ wọ́n lè pọ̀ kan tó ẹ jẹ́ èjì tán ọ̀dà ọ̀yẹ́ tẹ̀ ta <laughs> torí ńgbà tí wọ́n lọ bá fọ́ọ̀tì àbí ọ̀pọ̀ fọ́pọ̀ wàláhì pọ̀pọ̀ ọlọ́run fún ọ ní fọ́ọ̀tì ó wá ọyọ one over forty remaining thirty nine la ilaha illallah àti wọn fẹ́ ọlọ́run ó ti pọ̀ ju ọ̀hún sọ jù ní. nígbà tó bá sọ fún mi ti dínkù ó lè máa pé five million ní sì tó ṣe déédéé five million zakat. ok tó bá kú five million zakat náà ó tún sọ pé five o àbí ẹ̀kọ́ ni wọ́n padà kọ lẹ́tà tí kò sí má ó ti ní kò tó ń torí díẹ̀ lè jẹ́ mẹ́rin ọkàn tó bá lé àwọn èèyàn ní ti especially gbogbo tó bá ti ní ti pẹ̀lú owó tọkàn bá lé èèyàn lé yọwó ẹni tí ẹ bá rí ti náwó ọkàn rẹ̀ rọ̀ ni ọlọ́dàkùnjọ́ kan wọ́n rọ̀ sí ṣíṣe tiẹ̀ má ṣe wá lọ́tà rẹ̀ má ṣe wá lọ́tà ẹ̀sìn rẹ̀. bákan náà ẹ lè borí àṣepọ̀n àyà àfikẹ́ jẹ́ni tí tẹ̀lé tọ́lọ̀ nínú tẹ̀lé tọ́lọ̀ kí jẹ́ ká borí ẹ̀ṣẹ̀ tọ́ọ̀nì nírọ̀rùn ó náà ní ká ẹ máa ṣe dáadáa sọ́mọ òrukàn tẹ́ ẹ máa ṣe dáadáa sọ́mọ òrukàn ìrọ̀rùn lẹ́ẹ̀ máa borí ẹ̀ṣẹ̀ ọ̀tá wa la ṣe pàn ẹ̀ṣẹ̀ tọ́ọ̀nì kì í sọ̀rẹ́ wa gbogbo bí ó ti bàjẹ́ fọlọ́dì wa náà ni ṣètọ́ọ̀nì ń wà ṣètọ́ọ̀nì ti lérí léka níwájú ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run ní fi wá lẹ̀ wájú òun ní fi wá lẹ̀ lẹ́yìn wa ọ̀tún àtòsí wa gbogbo ẹ̀ ló wọ́n máa gbà wá bá wa òun rí fóun bá tolódì wa jẹ́ náà ni nínú àwọn ọ̀nà tá a máa gbà lábẹ́ pàǹtẹ̀lé tọ́lọ̀ láti fi borí àṣẹ dànù òun náà ká ṣe dáadáa sọmọ ọgbà ẹgbàá wa látọ̀dọ̀ anábìwọ̀ صلى الله عليه وآله وسلم قال النبي صيبه ما قعد يتيم مع قوم على قصعتهم فيقرب قصعتهم شيطان أخرجه الطبراني في الحوث الأوسط بسند حسن النبي صلى الله عليه وسلم ولم يرك قوم الجكتين ندي أدم ونجم ẹ̀ ń kọ́ wọ́ bọ̀ òun náà ń kọ́ wọ́ bọ̀ ẹ̀ ń mú kele lọ sẹ́nu ọmọ òrukàn náà mú lọ sẹ́nu tó ń ni bàbá rẹ̀ ṣùgbọ́n àánú ó mú yín fà àánú ó mú yín pé wá jẹun ẹ̀ wá ń jẹun ń bọ̀ náà ń bọ̀ ń tẹ́sí tọ́ni ọ̀bá lè súnmọ́ abóúnjẹ yín ilé yín bọ́ lọ́wọ́ àṣetọ́ni nìyẹn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹlé ni ṣetọ́ni ń bá wọn gbé ẹ̀rí pé tẹ́ bá ti wọlé ilé ọmọ dàrú náà ni àwọn ìyàwó ò ní máa ń tọ́sẹ̀lẹ̀ ẹ̀yin kò ní máa pàtó kí ló fà bínú ẹ kàn máa fà bínú yọ náà ni nígbà míì bẹ́ẹ̀ náà wọlé ẹ̀dá kọ́ lọ nígbà jẹ́ pé gbogbo ń tẹ̀sí ẹ̀ ní dákọ́ lọ ẹ jẹun náà ẹ̀ ní dákọ́ lọ ẹ wọlé gbẹ̀sẹ̀ ẹ̀ ní sáàdì ọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tẹ́ ń máa ń wí gbogbo gbólóhùn táwọn ẹbí ní kẹ́ máa wí nígbà tẹ́ ń wọlé yín nígbà tẹ́ ń máa ń ṣe gbogbo ń tẹ̀sí nú léyìn ìgbà tẹ́ jáde nú léyìn tẹ̀sí tún jẹ́ni tó mọ́ mọ́ òru kan wọlé wá jẹun àṣetọ́ ni ó rí léyìn sá ó sì wú gbogbo wa kí àṣetọ́ ni rí lé wa sá bákan náà. ẹ̀rí àwọn obìnrin yẹn tí wọ́n jẹ́ opó tó fi pé wọ́n wà ń pò pé wọ́n ń bùkátà ká ṣàánú wọn a gbọ́dọ̀ ṣàánú wọn nítorí pé tá a bá ṣàánú wọn a ti dínà bàjẹ́ ńlá a ti dínà ìpọ́njú eléyìí tí ọba ṣe wọn nítorí pé obìnrin ọlọ́kọ láì jẹ́ pé wọ́n bá sì ranù wọ́n máa wá ìranù wọ́n máa wá pálapàla sí pẹ̀lú rẹ̀ eléyìí tó sì jẹ́ pé lọ́lọ́wọ́n bá ṣe zina fẹ́nìkẹ́ni ó ti kọ̀ lọ́kọrí pé ìjẹ́ tí kankan ọlọ́wọ́n bá ṣe zina ti ṣe léèwọ̀ báwo lẹ́yìn báwo lẹ́sẹ̀ ẹni àfi kẹ́yìn ọ̀ràn wọn lọ́wọ́ bàbá ti rí kóbìnrin kan bẹ́ẹ̀ nìkan tó tó kó tó sì jẹ́ bí a ti ṣe ṣàlàyé níbẹ̀rẹ̀ yẹn ká máa fi ràn lọ́wọ́ sọwọ́ sí oúnjẹ ni àwọn nǹkan ìlò gbèsè ayé ni owó ni ká fi máa ràn wọ́n lọ́wọ́ káwọn náà lára kó sì níṣẹ́ lọ́rùn kọ́mẹ̀jẹ̀ pé rúùsẹ̀ mi eléyìí tí wọn ò rí ṣe pẹ̀lọ́pọ̀ àwọn ló jẹ́ ayé ọkọ wọn. òun naa ni wọ́n wàá fẹ́ ra gbálé nìsí lẹ́yìn ìgbà tọkọ ti kú ó yẹ kí wọ́n mọ̀ ẹ́ pé ọ̀wọ́ àwọn bíi tọ́lọ̀ wọn bá ń ṣe yìí fáwọn nínú káwọn máa dúpẹ́ lọ́yẹ káwọn wà nítorí gbogbo aráyé bá pa àwọn jì tọ́jú àwọn dára àwọn tá làwọn ọba pè lẹ́jọ́ tá làwọn ọba sọ àwọn èyí tí wọ́n fi ránṣẹ́ sí ọ yìí máa dúpẹ́ kọ́ lọ́wọ́n ọba lórí ẹ̀. ọmọ wẹ́wẹ́ àtàwọn obìnrin tí wọ́n á jókòó tí wọ́n bá ràn lọ́wọ́ yìí a gbọ́dọ̀ rí dájú pé wọ́n ń sún mẹ́sìn wọ́n sì wá ń gbọ́ àlàyé ẹ̀sìn. kódà gan bàbá tún lè ṣe lọ́nà wípé ẹni tá a bá pé ó dúró tẹ̀sìn gbágbáágbá kò fẹ̀sìn ṣeré rárá àní máa fún nírànlọ́wọ́ yìí. nítorí pé ọmọ òrukàn ni àbí ẹni tó jẹ́ opó ni islam àwọn mùsùlùmí ló fún lọ́lá o lórí ẹni tí mùsùlùmí o bàbá nírànlọ́wọ́ tá lè ṣe fún ọmọ òrukàn ṣùgbọ́n tó ṣe pé gbogbo ẹni ọmọ òrukàn ká mójútó àwọn tó jẹ́ mùsùlùmí lọ́jọ́ ọ̀ràn yẹn wà bàbá nírànlọ́wọ́ opó àmọ́ tó gbogbo opó ká mójútó àwọn tó jẹ́ mùsùlùmí lọ́jọ́ ẹ wá rí sí islam bá gbà pé ẹ tún lè ṣe ìrànlọ́wọ́ fọmọ òrukàn tí mùsùlùmí ẹ lè ṣe ìrànlọ́wọ́ pópó tí èsè mùsùlùmí ẹ máa ṣe ìrànlọ́wọ́ fún wọn lọ́nà pẹ́ tó islam àmọ́ tó bá ti hàn sí wa pé wọ́n kàn fẹ́ gbóúnjẹ gba owó wa máa ná ni wọn ò ní nǹkan kan fẹ́ sí tá à ń pè wọ́n lọ síbi rẹ̀ sí ẹ jẹ́ wọ́n ràn lọ́wọ́ lọ ìrànlọ́wọ́ tẹ̀ máa ń sin fáwọn obìnrin tí wọ́n jẹ́ opó yìí ládàmà ń bẹ fún pípọ̀ o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe tọ́ka sí nínú hadithi Abu huraira Hurairah radiyallahu anhu ọlọ́run nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé as-sa'i 'ala al-armalati wal-miskin kal-mujahidi fi sabilillah ẹ̀rẹ́ni tí máa ń ṣèrànlọ́wọ́ fáwọn opó. àti àwọn aláìní níṣẹ́ lẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run lèmọ́dá nítorí wípé ń ṣèrànlọ́wọ́ fáwọn opó ń sì ń fáwọn ọmọ òrukàn àwọn aláìní àwa à ń jihad ó ti ń wù jihad bá wà káwọn náà kópa ọ̀wá rí jihad kan tó lè kópa nù rẹ̀ tó fi kú ọ̀nà tó fi gba aládé ẹni tó ṣe jihad kan tó nì kọ́ tí ń sèrànlọ́wọ́ fún àwọn opó kó o sì tí ń sèrànlọ́wọ́ fún àwọn ọmọ òrukàn àwọn aláìní eléyìí bá ṣe bẹ́ẹ̀ èèyàn bá dáadáa pàdé lọ́dọ̀ ọ lọ. hù kọ́ ọ́ mo وكالقائم وكالقائم لا يفطر وكالقائم لا يفطر وكالصائم لا يفطر متفق عليه النبي صلى الله عليه وسلم onímọ̀ wọn kò tó sọ yìí pé yóò tún gbalada bíi jẹni tó ń dúró ṣe sọ̀rẹ́ tó ṣe é pé kìí sinmi kìí rẹ̀ dípò pé yóò sinmi. bákan náà yóò tún gba aládàá bíi tẹni tí ń ṣe ọ̀sìnyàn tó ti gbé ńkẹ́nu rósẹ̀sì kọ́nà ni ṣùgbọ́n kì í sì nù wàá gbaru ládàbà alimami Bukhari àti Muslim ló gbé jáde ibi tí àwọn olóríire ti máa ti ṣe olórí ni o ibi táwọn olóríire tí wọ́n ti máa gbìyànjú ni o kì í ṣe pé ká máa wá náwó kárí mi ká máa náwó àwa là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mà wá ní àwa máa ní kí la fẹ́ bí ẹsẹ ẹyin gẹ́gẹ́ bí ìta ni. àní ẹnáwó sí nǹkan tí ó jẹ sórí rẹ ní ó jẹ rọnà lọ jẹ́sì rọnà gbégbá tó bá di jọ pé ndàlù kìyàmà ẹ mà tún mọ owó ni owó tí yín bẹ́ńbẹ́ owó ẹlòmíì sì ń bẹ́ńbẹ́ ìtumọ̀ owó nìyẹn ṣùgbọ́n bani gbígbé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó lówó mẹ́gáàdì làwọn wáyé wá sí ọdẹ lásán ni wọ́n wá yé wa sí. wọ́n ń sọdẹ fowó fáwọn ẹni tí ó jogun rẹ̀ lẹ́yìn àwọn owó olówó ni wọ́n ń sọ àwọn àríkí wọn mú bẹ̀. gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam òní ayyukum maalu warithihi ahabbu ilayhi min maalihi tani nínú yín lọ́jọ́ pé ẹni tí ó jogun rẹ̀ ló nífẹ̀ẹ́ sí jowó rẹ̀ lọ àwọn sọ̀hábà ni kò sẹ́nìkan nù wá owó tiẹ̀ lọ fẹ́ràn ju ẹni tí ó jogun rẹ̀ lọ. èwo wá lówó tiyín ànábì lówó tiyín òun náà lówó jẹ bá jẹ àbẹ bá fi sìyàn láǹfààní àbẹ fi ṣe nǹkan àǹfààní kẹ́yìn tó lọ. owó olówó òní gbogbo ẹ̀ tó bá ṣẹ́kù jẹ ilẹ̀ lọ kó a ṣe jówó olówó tó bá dé kókù máa jì wọn á tún dán ọ padà àwọn á dé àwọn ọmọ ti kún owó máa wọ̀ wọ́n á sọ pé sẹ́ni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ṣe ọ̀sẹ̀ mistake kì í ṣe pé mo ti kú lóòótọ́ náà but eh, mo tún ti padà dé ìyábọ̀ babatunde eh, lédè kúkúrú ẹ bá ń kó wọn kó owó wo abẹ́ ti ẹ̀gbọ́n tí wọ́n sọ pé ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀gbọ́n aha tó ń torí di ẹlẹ́ ẹjọ́ ẹwọ́rọ̀ mi sọ la hawla wala quwwata illa billah àbúrò pé gbogbo àwọn tí ń súnmọ́ àwọn fẹ́ràn rẹ lọ náà lọ títì ni àwọn fẹ́ràn rẹ lọ títì wọ́n kàn retí kọ́ ayé ẹsẹ̀ báyìí ni wọ́n adára àkótó kíákíá ni àwọn pákòkò gbókù rẹ̀ kalẹ̀ pé what are we going to do with this money? àwọn àbúrò mi àwọn àgbà pé don't you know what they do with money? ẹ kì í ṣe pé àwọn máa ń tí wọ́n ti pẹ̀lú ẹ̀ but I'm saying that uh, when will it be divided? wọ́n kọ́ pa òkú tiẹ̀ sì tọ́ ìyanu sátẹ́kù. so wọ́n wá ń fi ọ lọ sídìí tó ń ṣe tó fi sórí rẹ nísìnyí. tó fi fi sọ rire lọ́la kìyàmà tó fi dẹ́ni ire lónìí tó dẹ́ni ire lọ́la kìyàmà ọwọ́ akuna ọgbọ́ ara rẹ ló ń o ara rẹ ló ń ṣe ara rẹ̀ ló ń ṣe ọyẹ kí gbogbo ẹni tọ́lọ̀ ń bá sànù òṣìṣẹ́ ni tọ́lọ̀ ń sànù nu wa àwọn owó kéékèèké gbogbo ẹlòmíín tún lọ díẹ̀. ẹlòmíì lè tọ́pọ̀ dáadáa tó gbogbo oníkálukú wa ìtọ́lọ̀mùbá fún kálukú ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọ òrukàn ẹ ṣe ìrànlọ́wọ́ fáwọn opó táwọn ọba wa ń sọ pé dandan táwọn kan bá gbé ètò kan kalẹ̀ àwọn kówó fún o sọ bẹ́ẹ̀ ara mi lè mọ ọmọ ìwọ náà lè mọ ọmọ lè mọ ìwọ náà lè mọ ó jẹ́ pé mo sọ pé mo gbé ó sì máa jẹ lọ́dọ̀ mi wọ́n máa tọ́jú wọn máa rán wọn lọ ilé ẹ̀kọ́ àwọn opó tí ìyà ń jẹ tí máa ṣe tọ́jú wọn láì jẹ́ pé mo gbé wọn gbọ́dọ̀ ẹnìkan kí n tó náwó lé wọn lórí gbogbo eléyìí náà ìtọ́jà iná ní kọ́ sáré kò ṣe dáadáa torí kò síbi tọ́lọ́ sọ pé dandan ọwọ́ ẹnìkan ni kò gbégbà tẹ̀lé ìjẹba ètò burú tó bá lùmọ̀ oná ẹnìkan wá jẹ́ ike ó ṣe gbogbo ilé ayé ọ parí ẹ̀ kò rí dáadáa kan tó ṣe ikú ti wá dé o ti wá dẹnu lẹ̀ màlẹ́kà ti rẹ ọ sọ pé nígbà tí ti ńgbà kan pé ẹ ọ yẹ ká máa kọ́ mọ́sálásí wọ́n láwọn ọmọ òrukàn mọ̀ wá ńlẹ̀ yìí wọ́n láwọn òpó náà ń ẹ bá ń kó fifteen million yẹn lọ fi ṣe àwọn nǹkan yẹn wọ́n owó ti dówó láì sí kù ẹ o títí tó fi wá di pẹ́ mi ẹ wá sọ pé ẹfún lágbájá ní nǹkan báyìí ẹfún ní nǹkan báyìí owó ti di tiwọn náà owó ọ̀jẹ́ tiẹ̀ máa. torí di eléyìí akramakumullah ọdọwọ wa ibi tá a lè ṣe dáadáa sí táàbì padà dáadáa pàdé mi ìyá máa ń sá téèyàn bá sì ti ṣe dáadáa ó dájú pé ọ̀rá ìdásí ẹ jẹ́ kájọ́ kan náà ẹjọ́ máa ṣe dáadáa. bákan náà ǹjẹ́ pẹ̀lú wa sallallahu alayhi wa sallam abijọ́ gbẹ̀ndà alqiyama àbá abẹ́bẹ pẹ̀lú ànábì. gbogbo alówù kájá lábàárín ńgbà sallallahu alayhi wa sallam sọ fún tọrọ tọrọ máa ń sàbí wa ọ̀dáhùn kò ronú sí tó fi dáhùn lẹ́ẹ̀kan náà ó ní as'aluka murafaqataka fil janna ìdí mò ń tọrọ lọ́dọ̀ rẹ ni pé mo fẹ́ jẹ́ alábàárìn rẹ nù àlùjánnà bí mo ṣe ń tẹ̀lé ọlá yìí kí n tún máa tẹ̀lé ọlá àlùjánnà à ẹni máa ń tẹ̀lé ànábì lálùjánnà ó sórí rẹ̀ àlùjánnà tó ga jù níwọ náà wà. ànábì ni àwọn ghayri dhalik àbí àwọn ghayra dhalik tó mi yàtọ̀ sípò wà pẹ̀lú mi lálùjánnà ó lọ́wọ́ tí mò ń fẹ́ mi. anábìíní àìní àlẹ́ ẹ̀nẹ́kọ̀síkà fi kẹ́tẹ̀rẹ̀ ti sùjò ràn mí lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ kọ́lọ̀ yẹn kí máa ṣe sọ̀lẹ́ máa ṣe náfìlà máa sọ̀rọ̀ àyàn máa se náfìlà. àwa náà ó wù àwa náà bá ẹ̀ bá láyé bá bá a lò gbà ó wù wá tiwa nìyẹn ẹ ẹ a fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam ó sì wù wá kábà ànábì káwà pẹ̀lú rẹ̀ lálùjánnà kò sì wù wá kájìnà sí nínú ọgbà àlùjánnà. nínú hadithi kan tí Malik tó gbé jáde nínú Muwatta àtàwọn míì ànábì sallallahu alaihi wa ọlọ́rọ̀ àwọn ẹni tó jà lọ́dọ̀ òun ńlọrọ̀ àwọn èèyàn òun tó bá dijọ́ àwọn sàhábà ni ti báwọn náà ni ti báwọn náà làwọn èèyàn rẹ̀ ànábì ni rárá sàhábà mi lẹ́yìn àwọn èèyàn mi làwọn ẹni tí ò rí mi ṣùgbọ́n tó gbà mí gbọ́ bí ẹni pé wọ́n rí mi rí subhanallah àwa kúrò jù yín nípa àwa dá ara nàbì tá a sì gbà nàbì bọ̀ bí ẹni pa ara nàbì yìí. àwọn sàhábà ni bóun ló ṣe dá àwọn màá ń jọ gbẹ̀ngàn kìyàmù ó ní tẹ́ ẹ bá ní ràkúnmí tí gbogbo wọn sì jẹ́ aláwọ̀ funfun funfun ṣùgbọ́n tẹ̀sẹ̀ wọn tó bá jẹ́ aláwọ̀ kùnkùn máa di àwọn èso jẹ́ aláwọ̀ kùnkùn máa di lẹ́sẹ̀ wọn bẹ́ẹ̀ dá wọn mọ̀ láàrin gbogbo funfun yòókù abẹ́ẹ̀ ní dá wọn mọ̀ ẹ̀ dá wọn mọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn mi ń jọ̀gbìn dàrúkì yá mi nítorí kọ́ náà gbé wa dìde gurran muhajjali min athari alwudu ọlọ́run ọba yóò gbé wa dìde lẹ́ni tí ìmọ̀lẹ̀ lẹ́ni tí ìmọ̀lẹ̀ kún ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ nítorí àlọ́ alátagbélé ayé sí bẹ́ẹ̀ lànàbí ó ṣe dá wa mọ̀ tí ó fi máa fà wá pa àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni tó àdúpẹ́ fọlọ̀ akramakumullah tí ẹ bá fẹ́ bẹ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ wà nítòsí rẹ̀ ẹgbọ́n tẹ́sí sahal ibn sa'ad ibn sa'idi radiyallahu anhu ọgbà àdéhùn wa látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ana wa kafilu yatimi fil jannati hakada anabi sallallahu alayhi wa sallam ó lè mi o àtẹni tí máa ń ṣètọ́jú ọmọ òrukàn láyé yìí bá ti ṣe jọ wà ní nínú àlùjánnà anabi na ọmọ aká rẹ̀ tìfábẹ́là àti tààrin ó wá rọra yà wọ́n díẹ̀ pé bá ṣe jọ wà ní. tẹ́ ẹ mọ̀ pé ká méjèèjì bá a tiẹ̀ yà wọ́n díẹ̀ nǹkan kan yà wọ́n kò sí kàmí láàrin wọn bó ṣe wà nù sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú torí ẹ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ọmọ oruka èèyàn gẹ́gẹ́ bíi tiwa ni o ntí máa ṣe wá nínú wa fi máa dùn á máa ṣe òun náà ntí máa ṣe wá inú tiẹ̀ náà máa dùn ọkàn rẹ̀ á máa bàjẹ́ nítòsí òun náà ní kú bàbá rẹ̀ tí bàbá tiẹ̀ náà bá kú òní wà ń pò báwọn ọmọ kan rẹ́ni báwọn ra bàtà ọdún kó wọn má rí bàtà ọdún wọ̀ tí ò bá sí tó pa bàbá rẹ̀ òní wà ń pò báwọn ọmọ kan wọ sọ lọ sí ẹ̀yìn òun ọ̀rá sọ tuntun wọ̀ tí ò bá sí tó pa bàbá rẹ̀ òní wà ń pò pé lẹ́sìn lásán ló ń lọ ọ̀rá yìí lọ sí skool tí ò bá sí ikú tọ́pa bàbá rẹ̀ òní wà ń pò pé wọ́n fẹ́ fi sílé kí ó àwọn ìyá rẹ̀ wọ́n á yiri rẹ̀ wò pé ṣé yọ̀ lọ àbí òní lọ nítorí pé bàbá rẹ̀ tó kú ni torí ẹ̀ ẹ ṣàánú wọn ẹ fọwọ́ ra wọn lórí ẹ súnmọ́ wọn ẹ tẹ́rìn pẹ̀kẹ́ wọn ẹ dùn wọn nínú ẹ ṣe wọn lẹ́ni tó ṣe é gbé. ẹ fi dáadáa dáadáa sẹ́yìn máa ń ṣe fún wọn ẹ fi rẹ̀ǹgbẹ́ wọn wọn ò ní jẹ́ni tí wọ́n máa banújẹ́ tí wọ́n máa ro èrò nípa bàbá wọn tó kún gbogbo ìgbà tó fi wá ara wọn léèmà ilé ìjọka ti dáadáa sọmọ òrukàn lábẹ́ òfin ọlọ́run a jìnnà sí ṣíṣe àìdá sọmọ òrukàn a gbọ́dọ̀ fi ajá wọn mọ òrukàn a gbọ́dọ̀ bàtà wọn mọ jẹ́ o. dúkìá ọmọ òrukàn tó bá jẹ́ pé àwọn alábá wà ń kó òkúta mójútó a gbọ́dọ̀ bà dúkìá wọn jẹ́ o a gbọ́dọ̀ jẹńjẹ dúkìá tí ò lólúwa o torí pé Ọlọ́run bó bi kálukú léèrè o nípa tó gbélé ayé sí tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàmọ̀ Ọlọ́run ní wala taqrabu malal yatimi illa billati hiya ahsan nínú suratul Isra Ọlọ́run gbọ́dọ̀ súnmọ́ wa mọ́ òrukàn àyàfi gbọ̀nà tó dáa ọ̀nà wo lọ́nà tó dáa òun náà ni pé owó wọn yìí ẹ̀ ń bá ń bá wọn tọ́jú rẹ̀ ẹ̀ ń bá wọn fi ṣe tí ó mú dàgbàsókè bá tó kò burú tẹ́ ẹ bá wá jẹ nínú owó yìí àlàyé rẹ̀ ọ̀wà báwo lẹ́ ṣe jẹ ipò owó lówó tẹ́ ẹ jẹun náà ní ọ̀bọ̀ sí. bákan náà ká sọ́ra fún mi máa jẹ́wọ́ ọmọ òrukàn nítorí àyàtà ti kà síwájú yẹn nínú Suratul Nisa. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا ọlọ́run láwọn ẹni tí ń jẹ́ wọ́n ọmọ òrukàn níjà àbòsí iná ni wọ́n máa ń jẹ sínú iná ni wọ́n ń jẹ sínú ọlọ́run ni wọ́n sì wọ́n náà ṣàyè eléyìí túmọ̀ sí pé ká sọ́ra ká tọrọ àforíjìn tá a bá ti ṣerú rẹ̀ ìtọrọ àforíjìn wa ni ká dáwọ́ wọn padà. ka tọrọ kọ́ lọ́wọ́ bó forí jì wá. bákan náà nígbà tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tọ́sọ àyà yìí kalẹ̀ nípa àwọn iná ni wọ́n ń jẹ sínú ara wọn. Abdullahi bin Abbas àbáwọn olùmọ̀ wọn sọ pé àwọn ẹni táwọn ọmọ òrukàn tí wọ́n ń bẹ gbogbo wọn jáde Ọkpọ oúnjẹ ọmọ òrukàn wọ́n kó kúrò lẹ́gbẹ̀ẹ́ tiwọn omi tí ọmọ òrukàn mu wọn gbé jìnnà sí tiwọn ọwọ́ hàn yìí pé àwọn ọmọ òrukàn yìí oúnjẹ wọn ń ṣẹ́kù tí bá pèsè oúnjẹ wọn ò ní lè jẹ tán òṣìṣẹ́ ni tí ó jẹ nǹkan wọn ó òṣìṣẹ́ wọn eléyìí oúnjẹ mi ń bàjẹ́ wọ́n padà lọ dànù eléyìí jẹ́ nǹkan tí wọ́n bá wọn tí mójútó ọmọ òrukàn lọ́kànjẹ́ kú má gbogbo yìí ń ṣòfò wọ́n sì láwọn gbọ́dọ̀ jẹ́ wọ́n wá lọ sọ eléyìí Muhammad sallallahu alayhi wa sallam bàtà fẹjọ́ ìsún ànábì ọlọ́run wa sọ kalẹ̀ ó ní wọ́n ẹlú قل إصلاح لهم خير وما máa bí ọ léèrè nípa àwọn ọmọ òrukàn sọ fún wọn pé kẹsẹ dáadáa sí wọn ọ̀n ló lóore jù ọ ọ̀n ló lóore jù ṣùgbọ́n ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ìgbà èèyàn yìí tí wọ́n ti ya oúnjẹ wọn kúrò ní ara tọmọ òrukàn tó ń jẹ ọmọ òrukàn ń bàjẹ́ ẹ mọ̀ pé ń tọ́fà tán fi wá béèrè ni ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wá wá ní wa in tukhalituhum fa ikhwanukum tẹ́ ẹ bá dóúnjẹ yín papọ̀ mọ́ oúnjẹ tiwọn nǹkan àmú yín tẹ́ ẹ bá dàpọ̀ mọ́ tiwọn lọ́jọ́ yìí pé oúnjẹ kan náà ti yín àti tiwọn ó di nǹkan kan náà lẹ́ ń sè jẹ lọ́nà tí òfin ní sòfò ọlọ́run ni àwọn ọmọ ìyá yín náà ni wọ́n àwọn ọmọ ìyá yín náà ni wọ́n ẹ gbọ́dọ̀ da owó pọ̀ mọ́ owó ọmọ òrukàn lójú ọ̀nà pé wọn ò lè ba àrọ̀rùn yàn jẹ ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ ọmọ òrukàn lọ́nà tí ó padà bí ọ̀ràn fún yín tó bá di jọ́ gbẹ̀ndà torí ẹ̀ a rí i pé jíjẹ́wọ́ ọmọ òrukàn Al-Imam olórí ọ̀nà mẹ́rin la lè pín sí òun ka ni ká mú nínú owó ọmọ òrukàn ní mímú eléyìí tó ṣe é pé ó ti di tú láti ó ti dọ̀ràn àyà ni ìgbà náà láti lè mú nínú owó rẹ̀ owó tó jẹ́ kò ṣe é wọ́n lò nìkan ilé tẹ́ nínú owó àmì èyí tó ṣe pé kì í ṣe tú láti wọ́n gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Umar àti ibn Abbas àti Sa'id ibn Jubayr ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sí gbogbo wọn. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní èyí tẹ́ lè nínú owó ọmọ òrukàn náà lè tẹ́ ẹ bá mú lóde wọn bí bùkátà ti ṣe wà fún láì kò mú láti ná nínàkúnà láì kò mú àti alḥasan albasri àtàwọn míì àwọn ni wọ́n gbé eléyìí àwọn ni wọ́n sọ eléyìí ẹlẹ́kẹta wọ́n ní òun ni ká mú nínú owó amóorúkàn ohun tó ṣe pé yóò ṣe déédéé pàǹgbówó sẹ́tà ń bà sí ẹni tí ń bá mójútó sẹ́ tí ń bá fowó rẹ̀ sòwò wọ́n ní ó lè mú nínú owó rẹ̀ òdiwọ̀n tí ó túmọ̀ sówó sẹ́ eléyìí tí ń bá sí. tó Ibn Abbas àti Aisha radiyallahu anha àwọn wọn tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ oríṣi kẹrin wọ́n ní ọ̀nà tá a lè gbà jẹ́ nínú owó ọmọ òrukàn òun náà ní ká mú nínú owó rẹ̀ nígbà túláàsì tẹ́lẹ̀ pé túláàsì ló mú pa àfinú fẹ́ dọ̀mù tá a bá ti wá rówó ká dáwó rẹ̀ alimami sha'abi rahimahullah ọ̀dọ̀ wa wa ike ká ṣọ́ra ó ní ní ọmọ òrukàn lára o torí àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kuma tánàbí sallallahu alayhi wa sallam sọ pé allahumma inni uharriju haqqa ad-da'ifay al-yatim wal-mar'a rawahu al-imam ahmad bi sanadin sahih. Ànábì ni ẹ̀rù àwọn ọ̀lẹ́ méjì ń bà mí pé kí wọ́n má jàǹbá wọn. Ẹ̀rù ẹ̀rù ń bà mí fáwọn ọ̀lẹ́ méjì pé kí wọ́n má fi ẹ̀tọ́ wọn kí wọ́n má fi dùn wọn. Ànábì ìfẹjọ́ sàn lọ́nà. Ta làwọn ọ̀lẹ́ méjèèjì náà? Àwọn náà ni al-yatim Atọ́mọ òrukàn àtobìnrin. Atọ́mọ òrukàn àtobìnrin. obìnrin wà lọ́ọ̀dì ọkọ wọn lè yẹn jẹ báwo wá lè tọkọ rẹ ti ìyá lè jẹ sànàbì sallallahu alaihi wasallam ó ló ń bọ̀rọ̀ àwọn èèyàn yìí òun fi lé ọlọ́run òun fi lé ọlọ́run lọ́wọ́ torí akramakumullah ẹjẹ́ ọmọ dáadáa ọmọ òrukàn dáadáa táwọn tó jókòó nínú àwọn obìnrin nínú aburú eléyìí fún mímá ní ọmọ òrukàn lára náà ni pé ìmá jẹ́wọ́ ọmọ òrukàn lọ́nà ìtọ́ ó máa ń ṣe sábàbí kéèyàn parun ó máa ń ṣe sábàbí ìparun fún yẹn torí pé wọn náà àdìsá nàbì sallallahu alaihi wasallam ó ní ijtanibu sab'a mubiqat ẹ jìnnà sí nǹkan méje tí máa kó parun báyọ̀ sí nǹkan méje tí máa fi máa kó parun báyìí. kí làwọn nǹkan méjèèjì yìí wọ́n ní aṣírkù billah kí ṣẹbọ sọ́lọ̀ a máa kó parun báyìí. mùsùlùmí ò gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ tẹ́ ẹ bá ti ṣẹbọ sọ́lọ̀ pín ẹ̀jẹ̀ mùsùlùmí mà àfi tẹ́ ẹ bá túbá tẹ́ ẹ pátì kẹ́ ẹ mọ̀kù lórí ẹbọ. ẹlẹ́ẹ̀kejì àṣẹ́hẹ̀rù. kéèyàn máa pidá àwọn òpìdá ojú ọ̀nà parun nìyẹn kéèyàn wá jẹ́ pé tí òpìdá lọ́yàn láàyò bísẹ̀ yẹ̀ ń wò babaláwo alágbègbà àti ọ̀pá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ojú ọ̀nà wọn á sọ fún àwọn bínú wọn gbòòrò má lọ́wọ́ kú. olóhùn ọjọ́ wọn la àgìtàn lọ́ọ́ jẹun. bákan náà وقتل النفس التي حرم الله إلا بالحق kẹsì púpọ̀ mi tọ́lá ń ṣe píparú rẹ̀ léèwọ̀ àyàfi lọ́nà tọ́tọ́ ẹnikẹ́ni tó bá ṣe púpọ̀ yẹn ojú ọ̀nà parun nù yóò fa ìparun fún yàn láyé èèyàn onírànà gbégbà lálùkìyàmù ìdí nu dábìrì káwọn mùsùlùmí gidi wọn ò ní máa fi kú dẹrù bara wọn á ń bọ̀ síbọ̀ sí pé yọ wá sàǹsàn mùsùlùmí pààyàn mùsùlùmí ìsapààyàn eléyìí pàtàkì púpọ̀ bákan náà wọn á kúló rìbà ànábì ní ká tún máa jẹ wéèlì haramu ni o wọn á sallallahu jíjẹ owó ọmọ òrukàn a máa kó ìparun báyìí tó eléyìí jẹ́ ibi tá à ń lọ́nà àdéhìí eléyìí fi hàn wá pé ẹni bá fẹ́ parun òní ọ̀ máa jẹ owó ọmọ òrukàn ẹni bá fẹ́ parun òun náà ni ọ̀ fìyà jẹ ọmọ òrukàn nítorí pé bàbá rẹ̀ ti kú ìgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa kò ní fi wọ́tọ̀ yẹn jẹ́ lẹ̀. bákan náà ẹlẹ́kẹfà anábì ní atawalli yawm az-zahm kéèyàn sá kúrò lójú ogun lọ́jọ́ ọjà. àgẹ́ màjàmásá làá máa kíkanjú làá máa kíkanjú lójú ogun pé ọwọ́ sá lọ aláṣà àpadà àjẹkù ti sá nìyẹn lábẹ́ òfin ẹ̀sìn Islam ìparun ọ̀jẹ̀ tiẹ̀ kìí sorú ogun àìmọ̀dí tí yorùbá máa ń jà tó ń sòkè ní kakọ́rùn tó máa kọ́ fọ́rọ́ rárá jihad ni wọ́n sọ bẹ́ẹ̀ yẹn ah, èyí sì ogun àwọn sọ́jà sọ́jà náà tí wọ́n máa jagun àìmọ̀dí tí wọ́n pe òde before complain lọ́wọ́ á lọ pa gbogbo olórun lọ́wọ́ á pé àmì ah, ìgbọ́dọ̀ sá lójú ogun lọ́wọ́ àwọn àbá àti kàbá wọn pé àgbọ́dọ̀ ah, sá lójú sórú ogun òfò bá mi tó kó jẹ́ kó anabi sallallahu alayhi wa sallam ó pè ní qadfu almuhsanat almu'minat alghafilat ká sọ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n jẹ́ ni tó sọ abẹ́ wọn wọ́n yé so níranù múmi ni wọ́n wọ́n fọnú fọra nípa à ń ṣèrègbè. wọn yìí ṣèrè gbè káma wá sọ wọn lóko pé wọn ṣe zìnà eléyìí náà máa kó parun báyìí yẹn ní kékeré lẹnu ọsọ ẹnu rẹ̀ wà rọ̀ ìjà máa ń láwùjọ Yorùbá ọkàn rẹ nìkan lọ́ọ́ máa bu ìgbé a ó ti dáràn nìyẹn bó ṣe jájá wàá bó ṣe jẹ́ pé oúnjẹ apẹ̀rẹ̀ wàá torí fẹnu yọkàn yọkàn wáyà lọ sínú náà jahannama ní rọrùn kọlọ ọbẹ ẹlẹdàá kọ sànù wa. tọ eléyìí ọjọ bá wọn. tàbá wa wò ó àlùkò àwọn ẹni rí àwọn máa ń sànù àwọn ọmọ òrukàn wọn máa ń ṣe dáadáa sáwọn opó wọn yìí sẹni tó jẹ onímọ̀tara rẹ̀ nìkan ẹgbà wa kan wa ẹgbà yìí wa láti ọ̀dọ̀ Jabir ibn Zayd ó sọ báyìí pé la an atasaddaqa bi dirhamin ala yatimin aw miskinin ahabbu ilayya min hujjatin ba'da hujjatil islam ó ní kí n fi kọ́bọ̀ kan kí n fi ṣe sàrà fọ́mọ òrukàn kan àbáláì nìkan èmi fẹ́ràn ṣíṣe bẹ́ẹ̀ ju kí n wá lówó yìí láti lọ fi ṣe hajj mi lẹ́yìn tí mo bá ti ṣe hajj tọjọ́ ràn yẹn. yẹn ní ẹni rí à ń lọ sí hajj lẹ́yìn hajj ọdún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ká máa lọ maka kásá máa lọ kásá máa lọ maka lágbájá ńkọ́ tún ti lọ maka tàbẹ̀dún ńkọ́ tún ti lọ mẹ́kà ńtọ́ta ló ń ṣe o ṣùgbọ́n ńtọ́ta wà sànù ọmọ tí sànù ọmọ olólóore fún òun fẹ́ràn rẹ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó lówó nínú tiwa lónìí nítorí dáa a wọ́n máa fowó ṣe tí wọ́n máa fi ra àlùjáná wọn ò ní fowó wọn ṣe ọbẹ̀ lè pé kí wọ́n bọ̀ ń gba visa mo lẹ́ ń lọ abẹ́ lọ sí Spain abẹ́ lọ sétí òkun bẹ́ẹ̀ ní kẹfà gbòtẹ́ẹ̀lì sí wọ́n á sọ pé òtẹ́ẹ̀lì tí wọ́n bá ń gba yàrá kọ̀ọ̀kan bẹ̀ẹ̀ bá eight hundred dollars ní lálẹ́ kọ̀ọ̀kan ó ní dá it is nothing eight hundred and three hundred and sixty èlò ló jẹ́ náírà ẹ gbogbo ẹ náà sí abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ èso owó tó ti lọ títí mẹ́rin náà ẹ́ kò tí ì lọ títí bàbá àkà ó nàkúnà nígbà tó máa lọ pé three hundred and sixty naira times eight hundred sẹ́wọ̀n kí nǹkan ti rẹ lálẹ́ ẹjọ́ kan ṣé tó bá mú owó tó bá fi ṣe dáadáa yóò ṣẹ́kù fún ọ lẹ́yìn ikú rẹ tí ò pé gbogbo orí ibú lọ ẹrù olówó mi ní ti àkàràmọ̀kúnmọ́ lọ nígbà tó dé òkèèrè tó lọ ó wá fẹ́ gba hòtẹ́ẹ̀lì ọfẹ́ gba yàrá kan ní hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ tí wọ́n á rí pé èèyàn dúdú ni wọ́n á sọ pé no this hotel is not meant for the black. yóò á sọ pé ẹ eh, what do you mean? bó wọn kọ fún èèyàn dúdú ok hòtẹ́ẹ̀lì yẹn ẹgbẹ́ ló ti máa rà. ẹ̀rẹ̀ ó ra nù ó rè gbè wọ́n ní ọkọ̀ mẹ́sálásí kọ̀ọ̀kan mẹ́sálásí wọn lọ rò hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì jọ́ padà di tàwọn òyìnbó jọ́ padà di tàwọn akátá hòtẹ́ẹ̀lì òfò hòtẹ́ẹ̀lì orí ibú ibẹ̀ là á rí wọn sí wọ́n ràn án sídìí orí ibú ni ẹlòmíì akramakumullah amówó amówó lè máa rán àwọn aṣẹ́wó lọ mọ́kà aṣẹ́wó sàlẹ̀ odò ó tún ti rán lọ tí òkè odò ń bọ́ ó tún ti rán lọ pé àwọn aṣẹ́wó lọ́lọ́run sí. iṣẹ́ eré ń bẹ ńlẹ̀ tí èèyàn ṣe tí a fi sórí rẹ̀ kò ní débẹ̀. torí di ẹlẹ́yìn ẹjẹ́ àtàrà àwọn aṣíwájú wa rere ká fi kẹ́kọ̀ọ́. ọmọ abu hanifa rahimahullah wọ́n pè ní hamad. wọ́n ní dawud ta'i ó ní ọmọ ọ̀dọ̀ kan ẹrú rẹ̀ ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ọmọbìnrin yìí máa wá sí ọmọbìnrin yìí wá wá sọ́dọ̀ rẹ̀ òní ló ń pọfà tó lẹkẹ dẹsẹ mẹta kólò ọwọ adé kí n sí omi ọbẹ̀ fún ọ kò tiẹ̀ jẹ ọkọọlù wọdí tù ó wù mí ọ̀pọ̀bọ̀ àkọ́t obìnrin yìí bá sì lọ sí omi ọbẹ̀ yìí wá. ọ̀pọ̀bọ̀ àkọ́t lẹ́hu dẹ́sẹ̀ mẹ́rin ọ lọ sí omi ọbẹ̀ yìí wá. tó máa tó tó bẹ́ẹ̀ ó gbé omi ọbẹ̀ yìí dé ọ sọ fún yín pé dàwúdù pọ́ọ̀ì ó wá sọ fọmọbìnrin yìí pé máa fa'ala aytamu bani fulan ó tiẹ̀ sọ fún mi kí ni tí ó ṣe àwọn ọmọ òrukàn lé e lágbájá alẹ́ alẹ́ àhálì yìí ó ní àbẹ́sẹ̀ wà náà o nǹkan kan wọn ti náà ni o. qal dawud báyìí wá sọ pé ìdá bíbí hada omi ọbẹ̀ tó tọ́ sọ̀kọ́lẹ́ ẹrúbìnrin yìí wá sọ pé antalem takolo uduman mundu kẹdà wà kẹdà ìwọ ti jomi ọbẹ̀ kẹ́yìn láti gbà báyìí báyìí báyìí ni a èmi tún lọ bá ọ̀sẹ̀ kan wọn tún lọ gbé báwọn ọmọ òrukàn kí ló dé ọkọọlù ọwọ ni ìnà ìn àkẹlùhù sọọrọ ilẹ̀ làásù ó lé lè ìjọba tààràtà ni wọ́n máa lọ síbi àgọ́ ọlọ́run ọba wa máa gbalada rẹ̀ lẹ́ẹ̀kan náà ni. wàyí da akẹ́lẹ́tùhù àmọ́ tó bá pè mí ni mo jẹ́ fọ́ọ̀rọ̀ ilẹ̀ kọ́ṣì ilé ìgbẹ́ ni ọ̀pá rí subhanallah lórí ẹ̀ gbé báwọn ẹni tó ẹ pé tó bá ti jẹ́ báyìí ọ̀dọ̀ àgọ́ ọlọ́run ọba wa ni wọ́n máa lọ. wọ́n máa yá mi lẹ́yìn gbogbo eléyìí mọ̀ ọ̀rọ̀ kíkí wọn náà lọ mà kíkí ká láwọ́ òun gangan lójú ọ̀nà àti sórí rẹ̀ ká náwó sẹ́sìn ọlọ́run òun lójú ọ̀nà àti là àbá ògbọ́n tó lọ sọ ni wọ́n mi yóò kọ́ ṣùhà nafsẹ̀ fa ulaika humul muflihun gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fi lè sọ lọ́wọ́ ahọ́n ẹ̀mí rẹ̀ ọlọ́run láwọn eléyìí àwọn ní òsòrí rẹ̀ kò sẹ́nìkan nu wa díẹ̀ sáhùn nínú ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbà wá lọ́wọ́ ahùn yìí jura wa lọ ẹni tọ́lọ̀ ń bá gbà púpọ̀ lọ́wọ́ ahùn ẹ̀mí rẹ̀ ìwọ̀nba lahùn rẹ̀ ọ̀mà ẹni tọ́lọ̀ ń ọba ọba wa gbà tó nǹkan nínú ahùn ẹ̀mí rẹ̀. pínpín báyìí ní ọ̀làwọ́ ẹni tó lọ ń bá wa gbà tó gbà lágbà kan lọ́wọ́ àwọn ẹ̀mí rẹ̀ àwọn làwọn ẹni tí ó sórí rẹ̀ ọlọ́run ṣe wá lọ́kàn nínú wa. akramakumullah ẹjẹ́ alọ́mọ o wípé innal birra la yabla gbogbo dáadáa bá rí sí láyé kì í gbó kì í tí kì í kì í pòórá láti rí dáadáa sí kó sì má fi kárí mi bàjẹ́ láti rí dáadáa sí má ṣe nítorí ilé ayé gbogbo ẹ̀ nítorí ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀. lágbájá mójútó ọ̀rọ̀ ọmọ òrukàn dóòlà náà ṣe wá fẹ́ fi tọrọ dá sí mo fẹ́ fi sísì dá sí ẹ kí n lọ mọ̀ pé ẹni tó yẹ òun náà lẹni tí ń tẹ̀lé súnà nàbì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun lẹni tí ọjà sí pé tí mo bá fún lówó tí ẹ fi sàánú àwọn ọmọ òrukàn tẹ ẹlẹ́ǹsìṣẹ́ sàánú kò ní í jẹ́ pé mo dáwó sí gbọ́ àtú gbogbo táwọn fi ṣe wọn rí wọn bá tọlọ́mù ó sì bá tà nàbì muhammad sallallahu alayhi wa sallam wọn sì ṣèwádìí ìjìnlẹ̀ tó pé lórí rẹ̀ kówó tó lọ irú àwọn eléyìí àwọn lẹni tó fi ní lọ́kàn balẹ̀ abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá wa bí ọlọ́run ẹlẹ́dàá wa kó foríjì àwọn òkú mùsùlùmí àwọn ẹni tó ti kú lórí kí wọ́n pọ́ lọ́ngbọ́ ipò nìkan lọ́ba tá a gbọ́dọ̀ sìn lódodo tí wọ́n sì sìn lódodo kó tó di gbọ́n filẹ̀ ayé lẹ̀ àwọn ẹni tó ń kú lórí kí wọ́n gbà pa nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìránṣẹ́ ọlọ́run wọ́n sì gbàgbọ́ wọ́n tẹ̀lé lánàá rẹ̀ kó tó di pé wọ́n kú ọlọ́run ọba kọba àforíjì gbogbo àwọn eléyìí àwọn ọmọ kéékèèké táwọn bàbá bàbá tí wọ́n kú tí wọ́n fi sílẹ̀ lọ́mọ òrukàn ọlọ́run ẹlẹ́dàá wa bá wa ṣètọ́jú àwọn ọmọ yìí ọlọ́run má dá àwọn ọmọ yìí dára wọn má dá wọn dáàbò káàtà wọn. àwùjọ wa àwọn opó kún bẹ̀ tó ṣe é gbé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọdá wọn mà ó sì mà wọn ọlọ́ọ̀dàkùn bá wa ṣàánú àwọn náà ọlọ́ọ̀dàkùn bá wa pẹ̀lú wọn ọlọ́ọ̀dàkùn má ṣẹ̀rù bà wọn ọlọ́ọ̀n bá wa gbọ́ bùkátà tiwọn náà ọlọ́ọ̀n bá wa bọ̀ àwọn náà láṣìírí ní gbogbo ọ̀nà kọ́nà ọlọ́run ẹlẹ́dàá bá wa tún àwọn àwùjọ wa sí. ìbàjẹ́ ó kéré ó tóbi ní báwa ká kúrò láwùjọ wa dáadáa dáadáa dáadáa eléyìí tó ṣe é pé kí tún máa bí dáadáa mi ọlọ́run ọba kó jẹ́ kó rí ìdí múlẹ̀ láwùjọ wa àwọn èèyàn tó fi ń ṣe dáadáa nídìí ẹ̀sìn ọlọ́run ọlọ́run mọ́ pa wọn dàsá ìdá àwọn èèyàn tí ò tí ì máa ṣe dáadáa nídìí ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá wa dá wọn padà sídìí ẹ̀sìn rẹ̀ káwọn náà máa ṣe dáadáa ńbẹ̀ ọlọ́run kó jẹ́ kó dáa fún gbogbo aláyé kó dáa fún aláàkìyàmù subhanaka allahumma wa Jazakumullahu khairan. Adá ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alẹ́bùn obìnrin má ti ṣe tẹ̀síìmù sọ̀rọ̀ hajj. Bákan náà, a tún àwọn dọ́kítọ̀ wa gbé wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ láti àárọ̀ tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kọ́mọ́sẹ̀ bára ṣe wọ́n ní ẹ̀sìn ìdùnnú. Dáadáa tí wọn náà sí ọlọ́pàá náà wọ́n bá ní jẹ́ sí wọn ọlọ́run aláṣùgbọ́nù àtàrà tí ọba wa aṣọ wọn débí láyọ̀ gbogbo ìgbà tí wọ́n bá máa padà sílé náà abẹ́ ọlọ́run aláṣùgbọ́nù àtàrà kó mọ́ sí ìdáni iṣẹ́ wọn délé ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ìgbó ọlọ́run àwọn ìbéèrè ní ọlọ́sìn ọ̀jọ̀gbìn ó ti wà níwájú níbí ìtúsí pé ápà tí àwọn dòkítọ́rọ̀ wa tí wọ́n sì bá wa dáhùn rẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan ìṣọ́ àlọ́ pàṣẹwájú eléyìí ètò yìí gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé fún wa tí wọ́n jẹ jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wa pé àwọn kan nínú àwọn ọmọ ìyá ẹ̀sìn wọ́n kùnrin ní obìnrin ilé ni wọ́n gbòòrò nǹkan yìí ní ìlú wa ní ìlú wípé báwo ni a sì jọ fọwọ́sowọ́pọ̀ tí a sì àwọn ọmọ àti àwọn ọmọ àṣàrà adáàpọ̀ àwọn bíi mélòó kan nínú àwọn èèyàn wọ̀nyí tí ọlọ́run aláṣùbánu àtàlọ́mọṣe ìbàdí ìṣọwọ́ ní ẹ̀mú rẹ̀ dáadáa wọ́n ṣe gbùdùgbùdù méje yàyà mẹ́fà nínú nǹkan tí ọlọ́run ti fún wọn tí wọ́n ní tí ọlọ́mọṣe ìbàdí gbé àlùbáríkà sí nínú àwọn èèyàn wọ̀nyí ni àwọn alájà wa táyìbáàd olówó lágbà tí a mọ̀ sí màmá sẹ́límọ̀pù wọ́n wà ní ìkàlẹ̀ níbẹ̀ yìí bákan náà àwọn alájà wa amina ishaq tí a mọ̀ sí mama habib bákan náà àwọn alájà wa nesmat tí wọ́n tí a ń pè ní mama bausara àti àwọn alájà wa aisha ọlámilẹ́kan pẹ̀lú àwọn alájà wa fashilat sọ̀ràjìdín tí ọlọ́mọ ṣe bá ní sẹ́ àwọn màmá yìí ní ẹ̀sẹ̀ ọ wà nínú àwọn èèyàn náà ní ọkùnrin nínú wọn ni àwọn aláàjì wa ahmed olówó aláàjì abdulhakeem akrat aláàjì afif ìgbàyínlọlá aláàjì adébáyọ muslim aláàjì muhideen bákan náà aláàjì balate shaheed aláàjì rasheed banko aláàjì jamiu ajé aláàjì waliu ẹja bákan náà àwọn ìsáṣọ wa alìsímáàmù sọọdọ mustapha bákan náà ìsáṣọ wa waliu láàyè ẹdẹwí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àṣà tíṣà wa wọ́n wà nínú àwọn mọ́ṣáláṣí tó tó tó gbọ́mẹ́jọ gbọ́mẹ́jọ wọ́n máa mú owó wá sí àpòtò ànúṣọ́ fọdọ́ṣì tí adákalẹ̀ fún àwọn òkú àti ọmọ òrukàn yìí nínú àwọn mọ́ṣáláṣí ni mọ́ṣáláṣí adébìrin tí a mọ̀ sí mọ́ṣáláṣí apc lọ́wọ́ ìyẹn wálé mọ́ṣá níbẹ̀rẹ̀ látọ̀nà mọ́ṣáláṣí solomon ní ọ̀nà ọ̀gbọ̀rọ̀ mọ́ṣáláṣí arọ́mú tí wọ́n wà ní ọpọ́sìtì ta kọ̀ǹtínẹ́ńtà bákan náà mọ́ṣáláṣí kúnà tí ó wà ní ìsàlẹ̀ àdínì bákan náà alkọ ilé epo nismas ní ọ̀nà ọ̀fẹ̀rẹ̀ ní ìlú sàkínébí lẹ́yìn ilé àwọn tí a kùwé pè lọ́jọ́ tèmi tó kún wá bá wa dá sí ètò wọ́n pọ̀ jọjọ tí a fi pín ìwé ìránṣẹ́ káàkiri orúkọ wọn sì wà níbí ṣùgbọ́n àtẹ̀ ní mo wá lọ́kọ̀ọ̀kan láti gbé àmọ́ wa bọ́ síwájú níbí ká máa mú owó wá wọ́n fẹ́ bí àwọn dòkúrò wa ṣe sọ ohun tí ọba rọ ẹnìkọ̀ọ̀kan lọ́rùn tí ọlọ́run bá fún wa kádàkùn ká gbìyànjú bí a gbọ́wọ́ sí inú akoto yìí bákan náà àwọn àtàwọn sì wòye pé a lè gbìyànjú àti mú ẹnìkan méjì gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé kò sí ohun tí ó burú níbẹ̀ bẹ́ẹ̀ ni a ní àwọn fọ́ọ̀mù tí a ti tẹ̀ ní tuntun pé àkáǹtì mẹ́mbà báńkì àti gbogbo ẹ̀ ó ti wà níbẹ̀ ẹni yóò ti ọba fẹ́ gba fọ́ọ̀mù yìí wọ́n mọ ọmọ káàkiri àárín wa nísìn kábà wa fíìlì rẹ̀ wọn bó tí ọlọ́run bá fún wa ní agbára ká máa bí sọwọ́ tí ètò yìí má bà kú ọlọ́run ṣe sànù wa láti náà ṣe tíkẹ́ẹ̀tì tó ṣe pé owó ojú bíi hundred naira lọ ní ti ṣe pé ẹni yóò tọ́ba fẹ́ ja bọ́yẹ̀ ọ̀kan ní méjì mẹ́ta mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo ìrànlọ́ tí oníkálukú wa bá fẹ́ ṣe tí ọlọ́mọ ti ràn ẹnì wa lọ́wọ́ jẹ́sàkùnmọ̀lá fọ́yẹ̀rọ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀yà bẹ́ẹ̀ gbọ́ ti sọ bẹ́ẹ̀ pé àwọn èèyàn wà tó ti pé ajọ́ ń ṣe àwọn nǹkan èyí tó pé àdápọ̀ wọn torí àkókò ọlọ́run ti mọ oníkálukú wa bí ọlọ́pàá sì ń sin ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀sẹ̀ bí eléyìí ṣe jẹ́ nìyẹn ní tóbi wọ́n máa gbé àwọn tíkẹ́ẹ̀tì yẹn àti fọ́ọ̀mù yẹn káàkiri ọ̀dọ̀ wa ní ìsìn náà nínú àwọn ìbéèrè tí ó wà níbí wọ́n ní assalamu alaikum ọmọ tí wọ́n kò ṣó igi ìyá rẹ̀ tí wọ́n fi bí tí ẹni tá ń pè ní bàbá rẹ̀ yìí kú tí ọmọ òun ni léèrè alákọ̀ọ́kọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni ní assalamu alaikum wa my question is that what about if you don't have the ability to send an orphan to school or Arabic school but you have the ability to feed him or her. Ẹlẹ́ẹ̀kẹta, can we get married to an orphan female while you are helping her? Jazakumullah khairan. Now, ẹni ní ẹgbẹ́ kan ṣàlàyé fún wa tí ó ṣẹ̀tọ́ nínú Islam láti máa ṣe mùsáàbà kọ́tùlù Kùránì fún àwọn tí wọ́n bá ń ha, tí wọ́n ha lù Kùránì. Ẹni ní ẹ dákun tí àwa mùsùlùmí lè máa kí ara wa pé ẹ̀kọ ọ̀rọ̀ ajé ẹni ní àṣàlámù àlékùn ní ẹ̀yìn tàṣáhùdù tí èyàn lè ṣe àdúrà ní Yorùbá kí a tó sálámọ̀ bákanáà tí ó dára kí èyàn máa ka fọ́tí rọ́bà ní ní gbogbo àárọ̀ ẹni ní Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ǹjẹ́ wà ní Mátì Kùránì kọ́ láti máa ṣe fún àwọn ọmọ tí ó ń kọ́ ìmọ̀ Alkùránì lọ́dọ̀ wa kí a sì ń gba owó oṣù lẹ́yìn náà kí a tún wá gba owó fún wà ní Mátì Kùránì lọ́wọ́ wọn. Bákan náà, ìbéèrè lè sọ pé someone has been warned by a different doctor after she gave birth to seven children not to pregnant again because she has been wounded during the last delivery. So another pregnant mistakenly occurred. So can she floss it? And you somebody is turning to elephant in life. So the thought of visiting Babalawo is now disturbing his mind. But anytime they want to go, the fear of Almighty Allah will come to his mind. So so we withdraw. But this thought is coming to two months. What can he do? Stop. No. Okay. So, wọ́n ní gbogbo àwa tí a bá fẹ́ mú ìrànlọ́wọ́ wá ẹnìkan ti wà ní ẹ̀gbọ́ níbí inú ẹ̀gbọ́ ọwọ́ ẹ̀tún mi níbí ìṣọ́ọ̀ṣù fọ́ọ̀ṣì ń bá kọjá tó kí a máa lọ rí wọn wọ́n máa kọ nǹkan tí a bá mú wá kalẹ̀ tí ọlọ́mọ sì ń ọ̀fẹ́ ní ẹ̀sìn náà fọ́dọ̀ lọ sí. Ẹni ní àfọ̀lẹ́mọ̀ àdúgbò ọ̀rọ̀ mọ́tò lọ́wọ́ kí ẹnìkan wá mójútó ọmọ náà ṣùgbọ́n ẹni náà tó mójútó yìí gbogbo ìgbà tó bá fẹ́ gbé àwọn ìyàwó rẹ̀ lọ síbì kan yóò tún máa sáré àti gbé àwọn ọmọ yẹn náà lọ sí ibẹ̀ pé ó wá fẹ́ máa dí ara wọn lọ́wọ́ ipò ìjọ tó bẹ̀ nínú ṣẹ̀ríà Islam pé ti tàwọn orúkọ fẹ́ máa dí ìyàwó rẹ̀ lọ́wọ́ bákan náà ẹni ní ẹjọ́ jẹ́ sójà mùsùlùmí tọ́wá kú lórí pé ó ń dáàbòbò ọdúnlẹ̀ nàìjíríà wọ́n ní báwo ni Allah subhanahu wa ta'ala òsì dájọ́ ìwọ ẹni bẹ́ẹ̀ ẹni yóò ní kí ni ojú tí ìsìláàmì fi wo kámọ kí ara wa kú ẹkú ọlá jímọ̀ yálà síwájú jímọ̀ àbí lẹ́yìn jùmọ̀ ó ní sọ́tọ́ kí a mọ kíra wa àti wípé wọ́n ní kí a mọ kúnlẹ̀ ó ní sọ́tọ́ ká mọ kúnlẹ̀ bá ti fáwọn ni níparí ẹni yìí ní sí alẹ́ yọ sàkáàtì nínú owó ọmọ òrùka tí kò tí ìbàlágà ẹni tí yóò wọ́n gba owó ọgbà wa tí a pọ̀ ní àfẹ́mọ̀ orúkọ wa lọ́pọ̀ ọ̀kẹ́ torí àkókò wa ṣùgbọ́n Allah so wọ́n mọ̀ pé káàkiri láàrin wa ẹ̀dá kúkà gbìyànjú kájá wọ́n níbi ọwọ́ ẹkú bá ṣe mọ́ níbi bẹ́jú àwọn tàbá ní owó tó bá lè gbé ẹ̀kọ́ ọmọ òrùka gbígbé oúnjẹ wọn eléyìí náà òun náà kópa tọ́pọ̀ nínú ìtọ́jú wọn. bákan náà wọ́n sì wò ó pé a ṣe ń pariwo àjọ tí ó rí sí ìtọ́jú ọmọ òrùka yìí ó ti

àkọ́kọ́ àwọn ìbéèrè tí a béèrè níbí wọn ní í ṣe pẹ̀lú nǹkan tá a sọ so àwọn ètò abárí kó lè wúlò ládàá tó ń torí pé kákan máa béèrè béèrè tí ò jọra wọn pẹ̀lú nǹkan tá a bá wa sọ àwọn ètò rẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹnìkan ó bímọ lọ́nà zina. tó mẹ́ta bí lọ́nà zina o fẹ́ni tí àwọn ń náà lọ́bọ̀bìnrin ṣe zina bá kú ṣé irú ọmọ tí wọ́n bí lọ́nà náà tó náà wá wà ní kékeré tó fi kú a ọmọ òrukàn ọmọ zina ni kìí sọ náà pè lọ́mọ ọmọ tó bá halal òun lọmọ tó ti ké tí bàbá rẹ̀ bá kú tóun sì wà ń kékeré ni wọ́n ń pè lọ́mọ òrukàn. wọ́n ní sábà lágbára owó tá a lè máa fi ṣe ìtọ́jú ọmọ òrukàn débi pé a tún fi kọ́ lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n àwọn agbára táwa ní ni bá ti ṣe tọ́jú rẹ̀ nípa jíjẹ àti mímu. ṣé a lè dá dúró lórí ìta lágbára bẹ́ẹ̀ ni ìtẹ́ lágbára náà lẹ́sìn ìtẹ́ lágbára lórí ẹ̀ ọ̀nà olè bá gbà láti ṣe nígbà tó ti pa àmọ̀ pé nígbà tí kálukú náà wà láyé ó ṣeé ṣe fọ́ wà nínú nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe máa yín gangan tẹ̀ lágbára rẹ̀ so ẹ̀ lágbára rẹ̀ sì gbìyànjú láti ṣe tẹ́tẹ́ lágbára náà lẹ́sìn. níbi ká pé ọmọ fẹ́ wọ yunifásitì yunifásitì tìjọba tó sì dínwó wọn bá àwa gbogbo ọ̀nà tí ó fi wá rí kìí ṣe túláàsì lórí rẹ pé kó o fi sí private university dágbára rẹ ò ní ká ṣe dágbára rẹ kàn náà lẹ́ẹ̀ máa wá fún tó bá rí wọ alhamdulilayi tí o bá sì rí wọ ajẹ́pọ̀ lọ́wọ́ kọ́ pé yọ lọ yunifásitì. wọ́n lẹ́ni tó ṣe pé wọ́n ti sọ fún kíkọ́ sọ́ra fáàn lóyún nì tọrọ ọmọ tó bí káyìn ó dàbí ìgbà tí ewu wà lára bó ti ṣe bí lẹ́yìn tá a ti ṣe abẹ fún un àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á ní kó má lóyún má nítorí àlàáfíà rẹ̀ oyún tó ti wá dúró sí lára báyìí kí ni nǹkan tí ó ṣe? kíkọ́ lọ sẹ́yìn yẹn ni àbí báwo àwọn kọ́lábí òfin ọlọ́run ọ̀tọ́ ká lọ sẹ́yìn ẹ̀yàfi tí àwọn olùtọ́jú aláàárẹ̀ tí wọ́n ṣe fọkàn tán jẹ́ mùsùlùmí gidi tẹ́ máa fi yé wa wípé tí wọn ò bá fi lè ṣẹ́ oyún yìí dànù ó ṣeé ṣe kó sábàbí ikú irú ìyá yìí ìgbà yẹn ni wọ́n tó lè ṣẹ́ irú oyún bẹ́ẹ̀. àwọn olùmẹ̀sìn Islam tuntun sọ pé ìyẹn gan kó tó di pé oyún yẹn pé oṣù mẹ́rin nítorí pé tí oyún tó bá ti lè pé oṣù mẹ́rin ọlọ́run rán màlẹ́kà tí wọ́n fẹ́ mì sí lára tó ẹnu ẹnìkan ọ̀gbá pé ẹ máa wá sẹ́yìn kàdánù. tọ́ àwọn tí wọ́n ń ṣètọ́jú aláàárẹ̀ wọn ní kó má lóyún wọ́n ti wá lóyún oyún yẹn ò sì ṣe wọ́n ní aburú kan eléyìí tí hàn sí ọ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ inṣàlá ọlọ́ọ̀bù yóò fún ọ bí ní rọrùn tí ò bá rí bí ní rọrùn ó lè jẹ́ pé ti abẹ náà lọ́mọ ọba jáde á gbóhùn yá á gbóhùn ọmọ inṣàlá. tí eléyìí jẹ́ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. wọ́n ní kí á sì wà níbi tí a wà ká má ti dìbò nítorí tọ́lọ́ wọ́n ní àwa tí a ti gba fọ́ọ̀mù ẹ̀dàkùn ẹ̀jẹ̀ kí ádáfọ́ọ̀mù ti àgbà padà nígbà tí a bá ti fíìlì rẹ̀ tán sọ nítorí tọ́lọ̀ gbogbo àwa tí a bá sì fẹ́ mú wá kí a mọ̀ bẹ̀rẹ̀ sí wájú níbí láti mú owó wá náà bákan náà ni pé tíkẹ́ẹ̀tì tó ń gbé káàkiri ẹ̀dàkùn kágbìyànjú ká já ọlọ́run kí ọkà fún àwọn ọ̀sán tí àwa náà fi bẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú àlùjànnà tọ́gbà yìí 好看。